ọba tó gbé ògo kárí ògo aládé ògo máa wọlé aládé ògo aládé ògo ọba tó gbé ògo kárí ògo aládé ògo máa wọlé. <clears throat> Thank you, Father. Thank you, Father. Thank you, Lord, for this night. Thank you, Lord, because you are God. You are wonderful. You are excellent. You are powerful. You are beautiful. There is nobody like you his word not his father be the exalted be glorified forever in jesus name ọlọ́run orúkọ ibi tẹ́ ti wẹ̀ ibi tẹ́ bá ṣẹ́ náà débi tẹ́ mọ́ mi lọ olúwa iṣẹ́ ẹlẹ́dàá mi ayérayé ohun mi okun mi agbára mi àná mi èyí mi ohun gbogbo nínú ohun gbogbo fún mi èmi bọ́lá fọláṣadé mo yìn lógo mo ṣe ní lọ́ba mo júbà rẹ olónìí òṣè bàbá mi ọlọ́run mi ẹlẹ́dàá mo dúpẹ́ olúwa ṣẹ̀dá mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ ẹ̀jẹ̀ jésù kò máa sàn lórí ayé mi ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù kò máa sàn lóru tòní mo dìde láti gbàdúrà olúwa jọ̀wọ́ gbọ́ tèmi ṣàánú fún mi ràn mí lọ́wọ́ tọmọtọmọ ni ní orúkọ jésù olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ara mi ni mo mọ̀ ní orúkọ jésù lọ ṣàánú fún mi ṣàánú fún ọmọ tó fún mi olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ náà ní orúkọ jésù olúwa mi ṣàánú fún wa ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn lórí ayé mi kó máa ṣàn lórí adébùkọ́lá ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn lórí ayé mi kó máa ṣàn lórí adébùkọ́lá kó máa ṣàn ọlọ́run tó dá ayé àti ọ̀run ọba tó máa ń gbèjà tẹ́lẹ̀ máa ń bo níjà olúwa gbèjà mi jà lóru ní olúwa ṣe ogun fún mi ogun ṣe ogun àjẹwé mi babaláwo aláàfọ alárùkà ogun àwọn abínú ẹni ogun afojúfẹ́ni má fọkàn fẹ́ni olúwa mi ṣe ogun wọn pátápátá ní orúkọ jésù olúwa mi ṣe ogun olúwa ṣe ogun fún mi ní orúkọ jésù lóru tòní àánú ni mo fẹ́ olúwa ṣe àánú fún mi ọlọ́run àánú olúwa ṣe àánú fún mi ṣe àánú fún ọmọ tó fún mi ṣe àánú fún gbogbo ọmọ lólùfẹ́ mi ní orúkọ jésù ó dé mi yóò gbójú mi sórí òkè wọn ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa tó tó gbé olúwa yóò pọ̀ mọ́ kò ní ibi gbogbo yóò pọ̀ ọkàn mọ́ yóò pọ̀ láti ẹ̀bọ̀ ọmọ láti gbà láti lẹ́lẹ́ àmì ogo ní fún ọba fún ọmọ fún ọlọ́run ìgbọ̀ngàn tí wà láti kọ́ ṣọ́bẹ̀ nísìsiyìí bẹ́ẹ̀ ni oṣù màrí nígbà gbogbo ayé àní pẹ̀kun àmì ọlọ́run ẹ ṣé olùgbàlẹ̀ jìjà mi ẹ ṣé ẹlẹ́dàá mi ẹ ṣé ọlọ́run mi tí mo bójú lé ọba tí òkè gbẹ́bí fọlá tí òkè fẹlẹ́bí ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé aṣẹ̀dá ẹ ṣé ọlọ́run ẹ ṣé alágbára gíga ẹ ṣé alápá jábẹ́jábẹ́ ẹ ṣé ẹkùn kọ̀fọ́lá ẹ ṣé ọba mi gbogbo ìdílé jésù mo yìn lógo mo ṣe yín lọ́ba lóru tòun ẹ olúwa ẹ gbogbo àwọn àlá ètí àti láti òdàyẹ jésù mo parí àlá ibi àti ọ̀nà bí kò níṣẹ́ o lórí èmi Bọ́lá Fọláṣadé kò ní ṣe lórí ọmọ mi Sarah kò ní ṣe lórí gbogbo àwọn olólùfẹ́ mi kò ní ṣe alábí àtúnyẹmí kò ní ṣe òní ṣe lórí ilé mi lórí gbogbo àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ alábí àtúnyẹmí kò ní ṣe ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí ayé mi kó máa ṣàn ní orúkọ Jésù kó máa ṣàn ní orúkọ Jésù kó máa ṣàn ní orúkọ Jésù lórí adébùkọ́lá kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn ní orúkọ jésù lórí mi lórí adébùkọ́lá kó máa ṣàn ní orúkọ jésù adébùkọ́lá gbọ́dọ̀ olúwa ó ṣèrere ní orúkọ jésù gbogbo àwọn ọ̀tá ogun tó dìde sí ọ ní orúkọ jésù ó rẹ̀ yín gbogbo ogun náà ní orúkọ jésù gbogbo àwọn tó fìyà jẹ wá ọlọ́run jọ fìyà jẹ wọ́n ní orúkọ jésù la fìyà jẹ wọ́n ní orúkọ jésù níbi tí ogun lè bàbá àti tìyá ogun aládùúgbò ogun ibiṣẹ́ tó tà mí sí ọlọ́run gbà mí jáde ní orúkọ jésù gbogbo àwọn ẹ̀dá tàbí nínú obìnrin tó ń retí ibi fún mi ní orúkọ jésù ibi kò jẹ tiwọn ní orúkọ jésù ní àkókò àti sáyé ọlọ́run ìrànlọ́wọ́ olùwàdìde fún ìrànlọ́wọ́ mi lọ́tún àti lósì níwájú àtìlẹ́yìn olúwa ní orúkọ jésù olúwa ṣàánú fún wa ní orúkọ jésù gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re náà ní orúkọ jésù lọ́wọ́ mi ṣàánú fún wọn ní orúkọ jésù olúwa fún wọn ní orúkọ jésù ọlọ́run àánú ṣàánú fún mi ní orúkọ jésù olúwa fún mi ní orúkọ jésù olúwa fún wa ní orúkọ jésù olúwa ṣàánú fún wa ní orúkọ jésù olúwa ṣàánú fún wa ní orúkọ jésù ọlọ́run ọlọ́run mi wọ́n láwọn lágbára jù mí lọ ni wọ́n fagbára wọn olúwa bá agbára wọn jẹ́ lórúkọ jésù la kọlù wọn tilétilé tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó ń wá ikú èmi àti adébùkọlá ọlọ́run jọ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kó dòkú ní orúkọ jésù gbogbo ẹni tó ṣe bí fún mi ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run ṣẹ̀san fún wọn lórúkọ jésù ọlọ́run mi tó da ayé àti ọ̀run bá mi gbẹ̀san lára gbogbo pátápátá láì láàánú lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù kó máa sùn lórí ayé mi ní orúkọ jésù kó máa sùn lórí adébùkọ́lá ní orúkọ jésù ọlọ́run mo gbàdúrà gbogbo revival òkùnkùn ní àyíká àti àyídà mi nínú ayé nínú ilé mi nínú ayé ọmọ mi lórúkọ jésù olùdádúró ní orúkọ jésù olùgbàdàdúró ní orúkọ jésù agbára tó wò mí sísun ẹ̀dá tó wò mí sísun tó lè wò ní fi ọkàn mi báyìí òun jẹ́ kí inú mi dùn mọ́ mo gbàdúrà fún gbogbo wọn pátápátá gbogbo tó ń fẹ́ fún mi láyé kó jẹ́ ìpín tiwọn ní orúkọ jésù gbogbo àwọn tó di ogun mọ́ ayé mi ní orúkọ nítòótọ́ ẹni àwòrán ogun nínú ayé ẹni ṣùgbọ́n ká túyú ká àti ṣẹ́gun ayé gbogbo àwọn tí mo ti dárúkọ yìí tó di ogun mọ́ mi ayé mi lórúkọ jésù olúwa di ogun mọ́ wọn ní orúkọ jésù olúwa bá wọn jà ní orúkọ jésù ogun ẹ̀yìn ọlọ́run gbé tiwọn ní orúkọ jésù la gbé ogun ẹ̀yìn tiwọn ní orúkọ jésù bàbá gbé ogun ẹ̀yìn tiwọn ní orúkọ jésù la gbé ogun ẹ̀yìn tiwọn ní orúkọ jésù bíbélì sọ fún mi pé ó níbo ni ó ní èmi yóò gbé ojú mi sí orókè wọn nìyí bó ní ìrànlọ́wọ́ tèmi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti wọlé wàwá tó dàrú wọn yóò kí ó jẹ kẹsẹ̀ mi kí ó yẹn ti pamọ́ kí n tó gbé kí èsì ẹni ti ń pa èmi bọ́lá fọlá ṣadé mọ́ kí n tó gbé tí ń pa adébùkọ̀lá mọ́ tí ń pa ọgbà àwọn olólùfẹ́ mi mọ́ kí n tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa ni olùpamọ́ wa olúwa ni òjìji wa ni ọwọ́ ọ̀tún láti ìgbà ìlà títí láéláé àmín ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run ìgbìmọ̀ tó wà láti ìkọ́ṣẹ́ omi ẹlẹ́sìn sílẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìníkọ́ ẹ̀kún àmín I declare this flat Holy Ghost arena I declare my life Holy Ghost arena I declare my daughter life Holy Ghost arena agbára tó ti fara nínú àlá tiwa tí òkè ṣe tiẹ̀ nínú ọlọ́run kó jó gbọ́ndà ní orúkọ Jésù I declare my platform Holy Ghost arena ìdẹ̀dẹ̀ mọ́ chíṣọ́ gbogbo agbára tó máa ń dáni dáni tó máa ń múni gbolẹ̀ lóru tó máa ń gbé agbára búburú tó máa ń gbéni sánlẹ̀ lórúkọ jésù ọ̀run gbé wọn sánlẹ̀ ní orúkọ jésù gbogbo àwọn tó lanu tó sọ pé a gbé iṣanlẹ̀ big time mo gbàdúrà fún gbogbo wọn pátápátá ọdún gbé gbogbo wọn iṣanlẹ̀ ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn ní orúkọ jésù lórí ayé tèmi kó máa ṣàn ní orúkọ jésù lórí adébùkọ́lá kó máa ṣàn ní orúkọ jésù gbogbo ẹ̀dá tó ń bá mi jà olúwa bá wọn jà ní orúkọ jésù gbogbo ẹni tó gbógun tèmi ní kọ̀kọ̀ ní gbangba olúwa gbógun tì wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó gbógun tì èmi àti adébùkọ́lá ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tọmọtọmọ ní orúkọ jésù ọlọ́run gbógun tì wọ́n ní orúkọ jésù gbogbo àwọn tó ń bá mi jà olúwa bá wọn jà ní mi ní orúkọ jésù kó máa ṣòfò adébùkọ́lá ní orúkọ jésù ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú kò ní di tèmi lórúkọ jésù gbogbo ẹni tó dẹrù wúwo sílẹ̀ láyé mo gbàdúrà ẹgbẹ́rù yín ní orúkọ jésù gbogbo ẹlẹ́rù wíwo gbogbo ẹlẹ́rù òṣì gbogbo ẹlẹ́rù ìyà ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù ẹgbẹ́rù yín ní orúkọ jésù <clears throat> tó kún bá bọ́dẹ̀ rí gbogbo ibi tó ti ṣe wà àtàwọn ọmọ ewé nation pátápátá gbogbo ẹ̀yìn pátápátá tán bẹ̀ tì mí bí ogun tèmi lórí facebook lórúkọ jésù gbogbo ibi tẹ́ ti ṣe fún mi ní kọ̀kọ̀ nígbà kó jẹ́ tí kó dà lẹ́yìn lórúkọ ẹ̀fọ́ ara yín gbé ibi yín ní orúkọ jésù ó yá ẹ̀ máa gbé ibi yín ní orúkọ jésù ẹlẹ́rìí kó máa gbẹ́rù ẹ̀ lórúkọ jésù ẹ̀ máa gbẹ́rù yín ní orúkọ jésù ẹ̀ máa gbẹ́rù yín ní orúkọ jésù ẹ̀ máa gbẹ́rù yín ní orúkọ jésù ẹ̀ máa gbẹ́rù yín ní orúkọ jésù gbogbo ibi tẹ́ ti ṣe sí ayé mi ẹ gbé e ní orúkọ jésù ẹ gbé e ní orúkọ jésù ẹ gbé e ní orúkọ jésù ẹ gbé ní ẹ máa gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù ẹ gbé ní orúkọ jésù gbogbo ibi tẹ́ ti ṣe sí ayé mi ó yá mo pàṣẹ fún yín ní orúkọ jésù ẹ máa gbé ẹ máa gbé ẹ máa gbé ẹ máa gbé ẹ máa gbé ẹ máa gbé ẹ máa gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ẹ gbé bí yín ní orúkọ jésù gbogbo ẹni tó di ogun mọ́ ayé mi lórúkọ jésù gbogbo ẹni tó fẹ́ kí n kú gbogbo ẹni tó di ogun mọ́ ayé mi bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀pọ̀ yẹn fẹ́ kí n kú ni gbogbo yín pátá ẹ̀ máa ṣọ̀fọ̀ ọmọ ní orúkọ jésù ọ̀fọ̀ kó ṣẹ̀yìn ní orúkọ jésù ẹ̀ kú láì lọ́mọ ní orúkọ jésù ẹ wọlẹ̀ pẹ̀lú ògo yín ní orúkọ jésù ẹ wọlẹ̀ pẹ̀lú ògo yín ní orúkọ jésù ọlọ́run tó da ayé àti ọba mi já wọn bọ́ ní orúkọ jésù mo gbẹ̀ǹkẹ́ tó fẹ́ kí n kú tó fẹ́ kí ọmọ mi kú olúwa mo gbàdúrà fún ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ babajọ́ máa ṣọ̀fọ̀ wọn ní orúkọ jésù ọ̀fọ̀ kó máa ṣẹ̀ wọn ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bàbí kó máa ṣẹ̀ sí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní orúkọ jésù mo gbẹ̀ tó ń dáná ogun àti ogun tìmí ọlọ́run dáná orí mi lórí facebook yìí mo gbàdúrà fún gbogbo wọn pátápátá àti tí ò sí lórí facebook ni orúkọ jésù àṣírí wọn kó tú ní orúkọ jésù ọlọ́run kẹ́ ṣí ogun tiwọn ọlọ́run ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn bàbá ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn gbogbo ẹni tó ṣí ogun ti ayé mi ọlọ́run ṣí ogun tiwọn ẹsà bọ́ọ̀dù tó kún bá bọ́ọ̀dẹ̀ rẹ̀ gbogbo ibi tó ti ṣe lórí ọ̀rọ̀ mi lórúkọ jésù ọ̀run dàlẹ́ lórí ibo t ṣe fẹ́ kí o ní ọkàn àwọn ènìyàn wọn kò ní balẹ̀ mo gbàdúrà fún ẹ kọ́kàn ẹ má ṣe balẹ̀ mọ́ lórúkọ Jésù ojú kó tì ẹ́ yà kó jẹ́ gbogbo ibi tó ti ṣe lórí mi kó dàlẹ́ lórí lórúkọ Jésù ọ̀run fojú rẹ gbolẹ̀ lórúkọ Jésù àpáta yíra ẹ̀dìgbò lùwẹ́ Ọlọ́run forí ẹ̀ṣún àpáta lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin sẹ́ẹ̀ tó dáná ogun àti ogun ti èmi ọmọ ti àtọmọ èmi Bọ́lá Fọláṣadé tó dáná ogun ti Adébùkọ́lá ọmọ tèmi ní orúkọ Jésù tó dáná ti àwọn olólùfẹ́ mi tó dáná ti ògo mi Olúwa mo gbàdúrà fún àwọn ìdábẹ́ Olúwa ṣínà ogun tiwọn ní orúkọ Jésù Olúwa paná ogun wọn ní orúkọ orúkọ jésù olúwa paná ogun wọn jẹ́ kó ń lọlẹ̀ láì lógo ní orúkọ jésù bàbá paná wọn ní orúkọ jésù olúwa paná wọn ní orúkọ jésù bàbá paná wọn ní orúkọ jésù olúwa paná wọn ní orúkọ jésù olùgbàlà paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn ní orúkọ jésù olúwa paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn ní orúkọ jésù olúwa paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn paná wọn mo gbàdúrà ní orúkọ jésù gbogbo ẹni tàbí ẹni tàbí nínú obìnrin tó ṣínà ogun tó ṣínà ogun tì ní ayé mi tó ṣí ogun ti ayé adébùkọ́lá tó ṣí ogun ti ilé mi tó ṣí ogun ti ògo mi tó ṣí ogun ti ìpè mi mo gbàdúrà olúwa ṣí ogun tì wọ́n ní orúkọ jésù olúwa ṣí ogun tì wọ́n ní orúkọ jésù olúwa ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n olúwa ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n olúwa ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n olúwa ṣí ogun tì wọ́n ogun tó ju ọjọ́ orí wọn lọ tó ju karisma wọn lọ tó ju iyin tí wọ́n lè jà lọ ogun tó máa borí wọn tó máa gbé wọn mi ọlọ́run ṣí tiwọn olúwa ṣí tiwọn olúwa ṣí tiwọn olúwa ṣí tiwọn ogun tí ẹ sábọ̀dù ṣí ti ayé mi ọlọ́run ṣí ogun ti ogun náà ní orúkọ jésù ọlọ́run ṣí ogun tí ẹ sábọ̀dù ní orúkọ jésù olúwa ṣí ogun ti olúwa ṣí ogun ti olúwa ṣí ogun ti gbogbo àwọn tó bẹ̀ lọ́wọ́ ti ayé mi náà ọ̀run ṣí ogun ti wọn ogun tó ju ọjọ́ orí wọn tó ju kárísímà wọn tó ju agbára wọn ọ̀run ṣí tiwọn olúwa ṣí tiwọn olúwa ṣí tiwọn olúwa ṣí tiwọn lórun tòní olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn olúwa ṣí ogun tiwọn ọlọ́run mi gbèjà mi jà thank you father because you answer prayer this night i worship you lord because you are god nobody like you is to well not to sad be there is not every glorified forever in jesus name alágbára gíga alágbára bí ara kìnìún ẹ̀yà juda gbogbo ìdílé jésù ọba tí mo pè lájò tó ń jẹ́ lájò fún mi tó tún jẹ́ nínú ilé mo dúpẹ́ fún yín o ẹ̀jẹ̀ jésù ni mo pè lónìí kó máa ṣàn lórí ayé mi kó máa <clears throat> kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù kó máa ṣàn ní orúkọ jésù thank you father because you answer prayer gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tí ò fẹ́ kí n sinmi tí ò fẹ́ kí n gbádùn ọlọ́run má jò sinmi má jò gbádùn ní orúkọ jésù gbogbo ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ tó sì jẹ́ ọ̀tá ni wọ́n lord expose all of them and disgrace all of them in the name of jesus christ bàbá mi àti ọlọ́run mi gbogbo ẹni tó ló máa fojú mi pé ọlọ́run fojú wọn gbolẹ̀ lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá mi jà ọlọ́run bá wọn jà lórúkọ jésù ọ̀run ṣí ogun tì wọ́n ní orúkọ jésù gbogbo ẹni tó gbógun ti èmi àtọmọ mi sẹ́ olúwa ṣí ogun tì wọ́n olúwa bá wọn jà èyí tó yẹ fún ikú olúwa fi kú pa ní orúkọ jésù gbogbo ẹni tó fẹ́ kọ́ mọ̀ mí kú lórúkọ jésù ẹni tó ń gègùn fún mi ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run pa wọn lọ́mọ olúwa sọ wọ́n sí olúwa sọ wọ́n di àgàn alẹ́ ní orúkọ jésù la sọ di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù bàbá sọ wọ́n di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù la sọ di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù olúwa sọ di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù la sọ di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù bàbá sọ wọ́n di àgbọ̀n alẹ́ ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kọ́ ọmọ mi kú bàbá mo gbàdúrà fún àwọn ìdábẹ́ olúwa sọ di àgbọ̀n alẹ́ ọmọ mi kò ní kú ní orúkọ jésù bí òní bá wọlé òní gbàbọ̀dé the name myself blood of Jesus cover my well wisher with blood of Jesus gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re káàkiri àgbáyé mo gbàdúrà fún gbogbo wọn ire kó jẹ́ tiwọn ayọ̀ kó jẹ́ tiwọn ìdùnnú kó jẹ́ tiwọn ìfọ̀kànbalẹ̀ kó jẹ́ tiwọn ní orúkọ Jésù gbogbo ẹni tó fẹ́ ire fún mi sẹ́ ire kó jẹ́ tiwọn ní orúkọ Jésù gbogbo àwọn tó fẹ́ ire fún mi ire kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn ní orúkọ Jésù ire kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn gbogbo ẹni tó fẹ́ ire fún mi ire kó jẹ́ tiwọn ire kó jẹ́ tèmi àtiwọn kó jẹ́ tiwọn kó jẹ́ tèmi kó jẹ́ tiwọn kó jẹ́ tiwọn ire gbogbo àwọn tó fẹ́ ire fún mi ire kó jẹ́ tiwọn gbogbo àwọn tó fẹ́ ere fún adébùkọ́lá ire kó jẹ́ ti adébùkọ́lá kó jẹ́ tiwọn ire kó jẹ́ tèmi kó jẹ́ tiwọn gbogbo ẹni tó fẹ́ ere fún mi tó fẹ́ ere fún sarah tolúwa ni mí jésù tó fún mi gbogbo ẹni tó fẹ́ fún wa ire kó jẹ́ ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kó jẹ́ ti èmi àti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní orúkọ jésù ire kó jẹ́ tiwa àti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní orúkọ jésù gbogbo ẹni tó fẹ́ ní orúkọ jésù rẹ kó jẹ́ tiwa kó jẹ́ tiwọn rẹ kó jẹ́ tiwa kó jẹ́ tiwọn ní orúkọ jésù rẹ kó jẹ́ tiwa kó jẹ́ tiwọn kó jẹ́ tiwa hmm. yekepo sota yaba kapa senta magabo sota ye makapa seta yaba gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí burúkú tí ẹ sábọ̀dù máa ẹ̀mí wèrè tó ń bàlẹ́ ayé rẹ̀ lórúkọ jésù kó ṣekú pa lórúkọ jésù gbogbo ẹ̀mí òkùnkùn tó ń lò kó ṣekú pa lórúkọ jésù gbogbo ẹ̀mí tó ń lò kó ṣekú pa lórúkọ jésù gbogbo àrántí àti àṣàṣì rẹ̀ mo dá padà fún ní orúkọ jésù gbogbo àrántí àti àṣàṣì rẹ̀ mo dá padà fún ní orúkọ jésù ó yá ìsábọ̀dù ó yá gbé ẹ̀mí wèrè rẹ̀ kó rìn síwájú ní orúkọ jésù ó yá gbẹ̀mí òṣè kó rìn síwájú ní orúkọ jésù ó yá gbẹ̀mí òkùnkùn kó rìn síwájú ní orúkọ jésù ó yá lọ gbàbọjì ikú lọ ní orúkọ jésù ó yá gbàbọjì ikú lọ ní orúkọ jésù gbogbo ibi tó ti ṣe lórí mi kó gbé ní orúkọ jésù kó dàlẹ́ lórí lórúkọ jésù ibi tó ṣe lórí ọmọ mi kó dà lé lórí orúkọ jésù gbogbo àwọn èèyàn ìkà tó tiẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni tí wọ́n máa ń pété lọ́ọ̀ tí wọ́n sì máa ń wọ́n ti jáde fún mi mo gbàdúrà fún gbogbo wọn pátápátá ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú tá a bàbí kó máa ṣẹ̀ nínú ilé yín ní orúkọ jésù ọ̀run kó lù yín pa ní orúkọ jésù ogun ọ̀run kó pa yín lọ́mọ ní orúkọ jésù ẹ̀yin ogun ọ̀run tẹ́ẹ̀kì ń gbọ́ tẹ́ẹ̀kì ń gbà ẹ dìde ní orúkọ jésù lóru tòní kẹ́ ẹ pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó ṣínà ogun tìmí tó dáná ogun tìmí ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó ṣínà ogun tìmí tó ṣí ogun tìmí ọlọ́run ẹ ó yá ẹ pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù ẹ pa wọ́n tó ṣínà ogun tì mí tó ṣínà ogun tì adébùkọ́lá olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù bàbá pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó ṣínà ogun tì mí ẹni tó ṣí ogun ti ayé mi ẹni tó bẹ ogun orí facebook tì mí tó bẹ ogun ìgboro tì mí ogun lé ogun lé bàbá ogun lé ìyá gbogbo ẹni tẹ́ ṣe ogun tì mí ó yá ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó ṣí ogun ti adébùkọ́lá tó ṣe ogun ti platform tó ṣe ogun ti ògo mi ó yẹ kú tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tí mo ti ṣeré fún láyé tó sọ̀rọ̀ ẹ̀dí ogun fún mi ó yá ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó ṣe ogun ti ayé mi ó yá ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ máa kú tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó gbé agbára ìkàdání tó ń dán wò lára mi ó yá ẹ kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ kú tọmọtọmọ ní orúkọ jésù ẹ kú tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó bá ṣí ogun ti ayé mi ó yá ẹ máa kú tọmọtọmọ ẹ máa kú tọmọtọmọ ẹ máa kú tọmọtọmọ gbogbo ẹni tó ṣí ogun ti ayé mi me. Thank you for that this night because you answer prayer. Nobody like you. Daddy, I thank you. Lord, I worship. I worship you ẹlẹ́dàá ẹ̀ṣẹ̀dá ẹ ṣé bàbá mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ẹlẹ́dàá mi olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé èmi fẹ́ àánú olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ṣàánú fún adébùkọ́lá àánú àwọn olólùfẹ́ mi pátápátá olúwa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa èmi àtọmọ àwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ mi pátápátá gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re ọlọ́run jọ ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa every spirit of pollution gbogbo ẹ̀mí pollution èyí tí ẹ sábọ̀dù ń gbé káàkiri tó máa fi pollute ayé àwọn ènìyàn ó yá pollute yourself right now ẹ sábọ̀dù ó yá pollute yourself pollute your member pollute your terrorist team in the name of Jesus ó yá máa pollute ara yín ẹ pollute ara yín ẹ pollute ara yín ẹ pollute ara yín ẹ pollute ara yín gbogbo ogun tó bẹ gbogbo ẹ̀dá tó bẹ sábọ̀dù ti ayé mi tó ní kẹ́ sábọ̀dù ṣí ogun tì mí ó yá ọlọ́run ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n ṣí ogun tì wọ́n tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun ti ogun ẹ sábọ̀dọ̀ ṣé ogun ti ṣé ogun ti kó ṣé ogun tàwọn tó tún bẹ̀ ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn gbogbo ogun tó bẹ́ sábọ̀dọ̀ tì mí gbogbo ogun tó bẹ́ sábọ̀dọ̀ tì ọmọ mi gbogbo ogun tó ṣe ogun ẹ sábọ̀dọ̀ tì mí olúwa ṣe ogun ti ogun náà ṣe ogun ti ogun náà ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn ṣe ogun tiwọn tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ṣé ogun tiwọn ẹ gbogbo àwọn kan wò mí wọ́n ní wọ́n fẹ́ kí ebi pa mí wọ́n fẹ́ kí ìyà jẹ mí olúwa gbogbo ẹni tó fẹ́ kí ìyà jẹ mí olúwa fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n ilé owó wọn kó jóná kó jóná kó jóná kó jóná kó jóná kó jóná kó jóná kó jóná ilé agbára wọn kó jóná kó jóná kó jóná gbogbo ẹni tó lóun fẹ́ kí ìyà jẹ mí láyé tó fẹ́ lóun fẹ́ kí ìyà jẹ adébùkọ́lá olúwa jẹ́ kí ìyà jẹ wọ́n ìyà jẹ wọ́n ìyà máa jẹ ìyà kò ní tọ́ sí mi kò ní tọ́ sí mi kò ní tọ́ sí mi kò ní tọ́ sí mi mọ́ kò ní tọ́ sí mi mọ́ kò ní tọ́ sọ́mọ mi kò ní tọ́ sí mi kò ní tọ́ sí mi kò ní tọ́ sí mi kò ní tọ́ mi kò ní tọ́ mi kò ní tọ́ mi kò ní tọ́ mi kò ní tọ́ mi kò ní tọ́ mi I be the heir not the tail I will let a nation not borrow ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn lórí mi kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn lórí adébùkọ́lá kó máa ṣàn lórí àwọn olólùfẹ́ mi kó máa ṣàn lórí ilé mi kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn kó máa ṣàn lára mi kó máa ṣàn kó máa ṣàn lára síra kó máa ṣàn kó máa wẹ̀ mí kó máa wẹ̀ mí kó máa wẹ̀ mí ẹ̀jẹ̀ jésù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 jìnnà sí wọn jìnnà sí wọn jìnnà sí wọn jìnnà sí wọn jìnnà sí wọn jìnnà sí wọn èmi bọ́lá fọláṣadé máa ṣe àṣeyọrí nínú orere máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí nínú orere máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí nínú orere máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí ṣàṣeyọrí nínú rere sarah ó máa ṣàṣeyọrí ṣàṣeyọrí ṣàṣeyọrí ṣàṣeyọrí ṣàṣeyọrí máa ṣàṣeyọrí nínú rere nínú ohun rere gbogbo máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí máa ṣàṣeyọrí lord almighty strength me strength me strength me gbogbo agbára tó ní ẹ̀sín ló máa fi mí ṣe olúwa fojú wọn gbolẹ̀ já sí ìwòwò mo gbàdòrú yìí ní ìwòwò ni jáwọn sí ìwòwò jáwọn sí ìwòwò gbogbo ohun tí ọ̀tá tilé bàbá fẹ́ tilé ìyá fẹ́ tilé ọkọ taládùúgbò alábàgbé àti òun tó rí mi lórí Facebook wọn gbogbo ohun tí ọ̀tá yẹn fẹ́ kan fẹ́ fún mi kó jẹ́ ti ọ̀tá kó jẹ́ tọ̀tá kó jẹ́ tọ̀tá kó jẹ́ tọ̀tá ẹ̀yin ọ̀tá ẹgbẹ́rù yín ẹ̀jẹ̀ ibi yín gbogbo ohun tẹ́ni fún mi kó jẹ́ ti yín kó jẹ́ ti yín kó jẹ́ ti yín gbogbo tẹ́ni fún ọmọ mi kó jẹ́ ti yín kó dr adébùkọ́lá lógun ó yá gbọ́ ẹnu ẹ̀ kó kan ẹnu ẹ̀ kó kan ẹnu ẹ̀ kó kan ẹnu ẹ̀ kó kan ẹnu ẹ̀ kó kan ẹnu ẹ̀ kó kan ìṣẹ̀lẹ̀ burúkú tábà mi kó máa ṣẹ̀ sí ọ kó ṣẹ̀ sí ọ kó ṣẹ̀ sí ọ kó ṣẹ̀ sí ọ gbogbo ẹni tó bá fẹnu jàmí lógun ẹnu yìí kan ẹnu yìí kan ẹnu yìí kan ẹnu yìí kan ẹnu yìí kan ẹnu yìí kan ẹnu yìí kan gbogbo ẹni tó ṣí ogun tì mí lórí fẹ́ẹ́ dùn tó bẹ́ sábọ̀dù kó ṣí ogun tì mí tó ń wà lábẹ́ ẹni sábọ̀dù tó ṣì ń sọ fún pé kó ṣí ogun tì mí mo gbàdúrà àti gbogbo wọn pátá mo gbàdúrà fún gbogbo yín ọ̀run ṣí ogun tiẹ̀ dábẹ́ ogun tó máa jọjọ orí ẹ̀ lọ tí ò ní lè jà ogun tó máa rẹ́yìn ẹ̀ ogun tó máa borí ẹ̀ ṣì tí o ṣé ogun náà tiẹ̀ sábọ̀dù olúwa ẹni tí bá ti lọ sójú ogun pẹ̀lú yín amójẹ́ aṣẹ́gun ní orúkọ jésù ẹni aṣẹ́gun ni mí ẹni kìtúkà ẹṣẹ́gun ayé fún mi ogun wọn gòláyàtì yìí ètò pẹ̀lẹ́ tẹ́rọ́rìsì ẹ̀ sábọ̀dù olúwa gbé wálẹ̀ olúwa gbé wálẹ̀ babajó parẹ́ olúwajó parẹ́ olúwajó parẹ́ olúwajó parẹ́ ọjọ́ àná kúrò láyé kò padà wá mọ́ yóò parẹ́ olúwajó parẹ́ jóni sọnù jóni wọgbó kóni wọgbó kóni wọgbó kóni àrèmabọ̀ mọ́ lórúkọ jésù bàbá mi o ọlọ́run mi o ó ti lọ sí ibojì ikú lórúkọ jésù kó wọ ọbẹ̀ lọ kó wọ ọbẹ̀ lọ ó yá Tòkunbọ̀ gbogbo ibi tó ti ṣe láyé gbogbo ìpè tó ti ṣe gbogbo ibi tó ti ṣe kó dà lé lórí kó dà lé lórí bó ṣe fẹ́ kú fún mi kíkú pa ẹ́ ó yá gbẹ́rù ẹ ó yá lọ́bojì lọ́bojì lọ́bojì lọ́bojì lọ́bojì ikú lọ́bojì ikú ó di èkú ìwọ àtàwọn ọmọ ẹ àti gbogbo àwọn olólùfẹ́ tó fẹ́ fẹ́ tó fẹ́ tó jẹ́ pé ibi tó ń ṣe ni ni wọ́n support ẹ fún mo gbàdúrà tó ń sì ń pè wọlé tó ń ṣèpè fún mi èyí tó bá pè wọlé tó ṣèpè fún mi lórúkọ jésù nínú ọdún yìí àní kò ṣàìsí ẹ ò ní k kíje gbogbo yín ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje níbikíbi tí ọ̀tá mi wà ìwọ ọ̀rọ̀ tí mo sọ jáde lóru òní òní jáde lọ kó lọ bá wọn ẹ̀yin ẹ̀mí ikú tẹ́ bá wà nílùú tẹ́ tí wọ́n wà bẹ́ẹ̀ ni ẹ gbé wọn pa ẹ gbé wọn pa òṣì tó bá wà nílùú náà ẹ gbé wọn pa ẹ gbé wọn pa ẹ gbé wọn pa gbogbo ẹni tó bá fẹ́ kójú pọ́n ó yá ojú kó pọ́n yín ìyà kó jẹ yín ebi ò ní pè mí ìyà ò ní jẹ mí èmi máa ní ànító àti àníṣẹ́kù ọmọ mi máa jẹ orí kì yóò jẹ ìrù èmi náà máa jẹ orí kì yóò jẹ ìrù màmá ya orílẹ̀-èdè gbogbo ẹni tó fẹ́ kójú tì mí ó yá ojú kó tiẹ̀ ọlọ́run fún ogun mọ́ gbogbo ẹni tó fẹ́ kógun tó ń fógun mọ́ mi tó ní ìfẹ́ tó ń fẹ́ lò ń fẹ́ kó jẹ́ rí lára mi olúwa fógun mọ́ tó jẹ́ olóní olúwa gbowó ẹ̀ sọnù ilé agbára olúwa jó jóná ohunkóhun tó bá ní láyè tó ń pa láyọ̀ olúwa bàjẹ́ olúwa jó kú olúwa jó kú olúwa jó kú olúwa jó kú gbogbo ògo ẹ̀ gbogbo ayọ̀ ẹ̀ bàbá pa olúwa pálógo pálọ́mọ pálógo panílé paláyọ̀ paláyọ̀ olúwa jẹ́ ká yọ̀ ẹ̀ kú mo ní jẹ́ ká yọ̀ gbogbo kó kú kó máa kú kó máa kú kó máa kú kó máa kú gbogbo tí àwọn ọ̀tá ní tí wọ́n fi ń ṣakọ gbogbo tí àwọn ọ̀tá ní tí wọ́n gbójúlé gbogbo tí àwọn ọ̀tá ní tí wọ́n fi ń bá mi jà olúwa bàjẹ́ mọ́ wọn lójú kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ ọ̀tá tó gbógun tèmi tó gbógun ti adébùkọ́lá tó gbógun tàwọn olólùfẹ́ mi tó bá lóyún kóyún ẹ̀ ṣẹ́ kóyún ẹ̀ jábọ́ lórúkọ jésù àníṣe tó bá fẹ́ bímọ kó dòkú lórúkọ jésù gbogbo ẹni tó bá gbógun tèmi ó yá ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹ máa kú gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó dánú ogun tèmi ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹ máa kú ẹni tó pèrè lórí ogun yìí mo ní kó o fayé sílẹ̀ ó yá gbọ̀rún lọ gbọ̀rún lọ gbọ̀rún lọ gbọ̀rún lọ gbọ̀rún lọ lọ gbọ̀rún lọ gbọ̀rún lọ o fẹ́ o ń pòlùtì ògo o ń pòlùtì ayé ènìyàn lórúkọ Jésù pollution kò jẹ́ tiẹ̀ my God and my saviour destroy this evil power in the name of Jesus Christ magabo sotayeba magabo sotayaba I cover my daughter with blood of Jesus I cover myself with blood of Jesus once again I cover my people with blood of Jesus and I open this platform today in the name of the Father the Son and the Holy Spirit oh Lord take total control in Jesus name amen. Mm. Mm. 2.30 exactly. I started Yes, thank you, Father. Thank you, Lord Jesus. Thank you, Holy Spirit. Mm-hmm. Let the living water flow by my soul. Let your Holy Spirit come and take control. Every situation that is troubling my life. I cast my cares and body unto you I go. Father, Father, Father. Oh, yeah, let the living water flow by my soul. Let your Holy Spirit come and take control. every situation that is troubling my life. I cast my care somebody or to you again, <laughs> Father, Father, Father, let up living water flow by myself. Let your Holy Spirit come and take control. Every situation that's it troubling my life, I cast my care somebody unto you alone. Jesus, Jesus. Father, Father, Father. Thank you, Lord. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun fẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrọ̀nà ọ̀pọ̀ nù rẹ̀ nínú ìrékọjá mi ní kúrò wẹ̀mí ní àwẹ̀mọ́ kò ní gbogbo àṣedé mi kó sì wẹ̀mí náà kúrò ní ẹ̀ṣẹ̀ mi nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi nígbà gbogbo ní ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú rẹ̀ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo ṣe búburú níwájú rẹ̀ kí a lè dá mi láre nígbà tí o sọ̀rọ̀ kí ara mi kó lè mọ́ nígbà tí o ń ṣe ìdájọ́ kíyèsí náà ṣìdédé àgbébí mi àti ní ẹ̀ṣẹ̀ níyà mi sí lóyún mi kíyèsí wọ́n fẹ́ òtítọ́ ní inú àti ní àkọ́kọ́ ni wọ́n mú mi mọ́ gbọ́n fi ewé sọ́pù fọ̀ mi mi ó sì mọ̀ wẹ̀ mi èmi ò fún jẹ ẹ̀gbọ́n owó lọ mú mi gbọ́ ayọ̀ àti ní dídùn kí àwọn ègúté ọ̀tìrún kó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kò lára ẹ̀ṣẹ̀ mi kó sì ní gbogbo àṣedé mi lè kúrò dá mi ọlọ́run kí o sì tú ọkàn dúró ṣinṣin nínú mi má ṣe sáà mi ti kúrò níwájú rẹ má ṣe gba ìmúmọ́ ni inú rẹ máa kọ́ àwọn olùgbé kọjá ní ọ̀nà rẹ ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ìwọ ọlọ́run ìgbàlà mi àwọn mi yóò máa olúwa ìwọ kọrin òdodo àwọn mi yóò máa kọrin òdodo ẹ kíkan olúwa ìwọ ṣí mi ní ètè ẹnu mi yóò máa fi ìyìn rẹ hàn nítorí ìwọ kò fẹ́ ẹbọ tí èmi bá rú inú rẹ kò dùn sí ọ̀rọ̀ ẹbọ sísun ẹbọ ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn ẹbọ ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà ọlọ́run ni wọ kì yóò gàn ṣeré nígbà náà ni inú rẹ̀ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ sísun àti gbogbo àtọ̀tọ̀ ẹ̀rọ sísun nígbà náà ni a ó fi akọ màálù rìbọ lórí pẹpẹ rẹ àmì ogo nípa bá fún ọmọ fún Ọlọ́run ìmọ bó ti wà láti kọ ṣe bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n rù kù tègéètì ayé mi bí ogun láti fi ogun jà Ọlọ́run jọ gbogbo wọn àwọn tó ń ṣe silently àwọn tó ń ṣe eh, physically àwọn tó ń wá tó ń gbé fèsì jáde náà gbogbo pátá mo gbàdúrà fún gbogbo wọn lórúkọ jésù má ṣe dáríjì wọn ọlọ́run ọlọ́run jọ bá mi pa wọn tọmọtọmọ bá mi gé ìyí apá wọn bá mi gé agbára wọn sọnù bá mi gé wọn kúrò lórílẹ̀‐èdè alàyè bá mi kírípù wọn lórúkọ jésù bá mi forí wọn gbálẹ̀ lórúkọ jésù olúwa fojú wọn gbolẹ̀ lórúkọ jésù olúwa mi sọ wọn dìdàkudà ní orúkọ jésù ogun tó ṣì ayé mi ọlọ́run mi jọ ṣí ogun ńlá tì ogun ọ̀run tí ò kí ń gbẹ́bẹ̀ tí ò kí ń gbọ́ tí ò kí ń gbà tó wà nípa ti jàgídíjàgan olúwa bá ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kógun náà kó rẹ́yìn wọn lórúkọ jésù kógun náà kó finish wọn lórúkọ jésù kógun náà kó tún wọn ká ní orúkọ jésù gbogbo tó ń kójọ àwọn ọ̀tá mi tó ń kójọ tó dàbí ayọ̀ kó bàjẹ́ ilé wọn kó jóná ìṣẹ̀lẹ̀ burúkú tó burúkú burúkú tábà mi kó máa ṣẹ̀ sí wọn lórúkọ jésù kó máa ṣẹ̀ sí ní orúkọ jésù kó máa ṣẹ̀ sí ní orúkọ jésù gbogbo àwọn tó ṣínà ogun tìmí ọ̀run ṣínà ogun tìwọn ní orúkọ jésù tó sì ń fún lọ́rọ̀ mi tó ń ṣí tó ń bẹ́ẹ̀ tó ń gbèdìde sí mi àti sí ọba kàá pàápàá mo gbàdúrà olúwa irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bàbá jọ ń forí ṣọpọ́n ọlọ́run jọ ń dòkú lórúkọ jésù ọ̀run ṣá wọn balẹ̀ lórúkọ jésù ọ̀run ti dàbọ̀ wọn lẹ́jẹ̀ ní orúkọ jésù ìdá má kẹ̀jẹ̀ kó wọnú ẹ̀jẹ̀ wọn kó máa gbẹ ní orúkọ jésù ẹsábẹ́rù kó dìdàkudà ẹsábẹ́rù kó di jalajala àṣírí ẹ̀ kó tú lórúkọ jésù ọlọ́run jọ kó tó kú mo fẹ́ kó tú láṣírí bẹ́ẹ̀ ni sọ́dọ̀ àwọn ọlọ́pàá FBI tí gbogbo wọn mọ iṣẹ́ burúkú tó ń ṣe pé ó ń ta gbó ó ń ta gbaná pé ó ń ta drug ó ń ta gbogbo àwọn ohun ìjà olóró ó ń ṣèkà ó ń tẹrọráìsì ọlọ́run tú ní àṣírí pátápátá àṣẹ bàbá má jò bò mọ́ ojú kò ti ara kò ní bẹ́ẹ̀ ni kò máa jẹ ìkorò kò máa mu ìkorò kò máa sùn nínú ìkorò gbogbo àwọn ọmọ tó ti lẹ́yìn pátápátá kójú kò tì wọ́n bẹ́ẹ̀ ni kára kó máa ní wọn lórúkọ jésù gbogbo àwọn tó ń ti fún níṣẹ́ pé ó yá dìde sí i ó tó àwọn tó tẹ̀ ti parọ́ mọ́ mi tó máa sọ pé àwọn fi ń ṣẹ̀ sí thousand fún mo gbàdúrà gbogbo irọ́ tán ti pa mọ́ mi ẹni tó máa dánnu mọ́ àwọn ọmọ wọn irọ́ ńlá látọ́ máa fọmọ wọn lórúkọ jésù ọ̀run gbé bá wọn lórúkọ jésù káwọn ọmọ wọn kọ́ máa rí ìdùnnú mọ́ tí wọ́n máa fi nà wọ́n pa tí wọ́n máa fi sọ̀kò fún wọn pa lórúkọ jésù àní kọ́ máa ṣọ̀fọ̀ ọmọ sẹ́ẹ̀ kọ́ máa ṣe yọ̀ lórí ọmọ mọ́ gbogbo tó ń dùn mọ́ wọn nínú lónìí ọlọ́run jó pa wọn lẹ́kún lọ́la lórúkọ jésù gbogbo tó ń kójọ tó ń pa wọn láyọ̀ bàbá jó dìbànújẹ́ fún wọn ọlọ́run jọ fún wọn ní abẹ́rẹ́ ikú òjijì lórúkọ jésù fún wọn ní abẹ́rẹ́ ikú gbóná ní orúkọ jésù la fún wọn ní abẹ́rẹ́ àìsàn tí ó gbógun ní orúkọ jésù bẹ́ẹ̀ ni ilé wọn lórúkọ jésù ọkọ̀ ayé wọn kó máa bọ́ sínú portals ní orúkọ jésù kó já sí kòtò ní orúkọ jésù nítorí pé wọ́n ti ṣe ogun tì mí tó bá sì ti bá mi jà yóò bàjà ọlọ́run ọ̀rọ̀ yín ni mo tẹ̀lé olúwa ṣe ogun ti gbogbo wọn pátápátá olúwa bá wọn jà tọmọtọmọ bẹ́ẹ̀ ni yóò rí thank you father this one once again because you answer prayer yes eléyìí fún àwọn ọ̀tá olúwa lẹ́ẹ̀kan sí mo fẹ́ gbàdúrà mo fẹ́ fún àwọn ọ̀tá mi lóúnjẹ hmm, olúwa gbógun ti gbogbo àwọn tó ń yọ mí lẹ́nu pásítọ̀ tó bá wà nínú wọn àfáà tó bá wà níbẹ̀ babaláwo tó bá wà ń bẹ oníṣègùn tó bá wà ń bẹ aláwùkọ tó bá wà ń bẹ ọkùnrin tó bá wà ń obìnrin tó bá wà ń òyìnbó tó bá wà ń ẹnikẹ́ni tó bá wà nínú ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó bá gbógun tì mí gbé ogun tì fìjà mọ́ àwọn tó ń bá mi jà di àṣà àwọn àpáta mú kò dìde fún ìràn lọ́wọ́ mi fa ọkọ̀yọ pẹ̀lú kò dènà àwọn tó ń ṣe nínú ibi ní tìmí wífọ̀ ọkàn mi pé ìwọ ni ìgbàlà rẹ̀ kí wọn kí ó dààmú ká sì ti àwọn tí ń wá ọkàn mi lójú ká sì mú wọn padà ká sì dààmú àwọn tí ń gbèrò ìpalára mi kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kángẹ́lì olúwa kó máa lé wọn kí ọ̀nà wọn kó sì máa ṣókù kó sì máa yọ ni wọ́n da àwọn wọn sílẹ̀ ìsọ̀rọ̀ sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí kí ìpanu kó wá sí orí rẹ̀ lójijì àwọn tó dẹ kó mọ̀ òtí kára rẹ̀ ìpanu náà nìkan ṣubú sí ọkàn mi yóò máa yọ̀ títí olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun mi yóò wí pé olúwa ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jùlọ tálákà àti aláìlọ́wọ́ tí wọ́n ṣe kógun àwọn ẹlẹ́rìí èké wọ́n bí mi ní ohun tèmi kò mọ̀ wọ́n fi búburú sọre fún mi láti sọ ọkàn mi di òfo ṣùgbọ́n bó ṣe ti èmi nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ní aṣọ mi mo fi àwẹ̀rẹ̀ ọkàn mi sílẹ̀ àdúrà mi sì padà sí mi ní àyà èmi ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ àbí arákùnrin mi tiẹ̀ ni èmi fi bànújẹ́ tẹ bàbá ẹni ṣọ̀fọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n nínú ìpọ́jú mi wọ́n yọ̀ wọ́n kó ara wọn jọ sí mi àwọn ènìyàn kéèyàn kó ara wọn jọ sí mi èmi kò sì mọ̀ wọ́n o wọn kò sì dákẹ́ pẹ̀lú àwọn gàbàgebè tí wọ́n máa ń ṣe ẹlẹ́yà ní àpèjẹ wọ́n máa pa yín wọn sí mi olúwa ìwọ tí máa wò pẹ́ tó yọ ọkàn mi kò nínú ìparun wọn àti èmi àtọmọ mi kò lọ́wọ́ àwọn kìnìún yìí èmi yóò ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá èmi yóò máa yìn ọ́ ní àwùjọ òpin má ṣe jẹ́ káwọn tí ń ṣe ọ̀tá mi kó lòdì kó yọ̀ mí bẹ́ẹ̀ ni kò má ṣe jẹ́ káwọn tó kórìíra mi ní àlejò kó má ṣe ojú sí mi nítorí wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n ọmọ ìtọ̀sí àwọn jẹjẹrẹ náà nítòótọ́ wọn yanu wọn sílẹ̀ sí ni pé a ojú wa ti rí nítòótọ́ wọn yanu wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n ọmọ ìtọ̀sí àwọn jẹjẹrẹ náà nítòótọ́ wọn yanu wọn sílẹ̀ sí mi wọ́n gbé àwùjọ wa ti rí èyí ni ìwọ ti rí lọ má ṣe dákẹ́ sí lọ má ṣe jìnnà sí mi lọ ara rẹ̀ sókè kò jí sí ìdájọ́ wa àti sí ọ̀run wa ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ olúwa ọlọ́run wa gẹ́bí òdodo rẹ kó má ṣe jẹ́ kan kó yọ̀ wá má jẹ́ kan kó wí nínú ọkàn pé bẹ́ẹ̀ ni àwọn fẹ́ fún bọ́lá fọláṣadé àti adébùkọ́lá bẹ́ẹ̀ ni àwọn fẹ́ má ṣe jẹ́ kan kó pé àwa ti gbé omi kí ojú kó ti gbogbo wọn pátápátá kí wọn kó sì dààmú pọ̀ tí yóò sì fara wa káà fi ìtìjú àti àbùkù wọn láṣẹ tí gbéraga sí wa jẹ́ kí àwọn kó máa hó fún jẹ́ kí èmi kó máa hó fún ayọ̀ kí adébùkọ́lá kó máa hó fún ayọ̀ kí gbogbo àwọn tó bá fẹ̀mí fẹ̀re kọ́ máa wí nígbà gbogbo pé kí a gbé olúwa ga pé olúwa ni ká máa gbé ga títí. kọ́ máa ṣe inú dídùn ṣe jèrè sódòdò wa lóòótọ́ kọ́ máa wí títí pé olúwa ni ká máa gbé ga tó ní inú dídùn sí àlàáfíà tèmi àti tọmọ àti àwọn olólùfẹ́ mi gbogbo àmì gbogbo ní fún bàbá fún ọmọ ìfọ̀n ọlọ́run náà nítorí àyẹ̀tẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ ní ìsinsìnyí bẹ́ẹ̀ ni ó ti máa rí ní gbogbo ayé àìnípẹ̀kun àmì. má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run yìn mí nítorí tí ẹnu àwọn ìkà àti gbogbo àwọn ẹsàbọ̀dà àtàwọn tó wà lábẹ́rẹ̀ wọ́n yà sílẹ̀ sí wọ́n sì nítorí tí ẹnu àwọn ènìyàn búburú àti ẹnu àwọn ẹlẹ́tàn ó yà sílẹ̀ sí wa wọ́n sì fi àwọn èké sọ̀rọ̀ sí wa wọ́n sì ń bá wa wọ́n sì ń fi ọ̀rọ̀ líla yí wa káàkiri wọ́n sì ń bá wa jà láì nídìí nípò ìfẹ́ wọn ṣe ọ̀tá wa ṣùgbọ́n àwa gbàdúrà wọ́n sì fi ibi san oore fún wa èrí ìkórìíra fún ìfẹ́ wa ní ènìyàn búburú ti gbogbo àwọn ọ̀tá yìí jẹ́ kí olùfisùn kò dé ní ọwọ́ ọ̀tún gbogbo wọn nígbà tó máa ń ṣe ìdájọ́ ọlọ́run jọ̀ọ́ <laughs> kí àdúrà àwọn ogun wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí ẹnikẹ́ni kó má sí láti ṣe ìrànlọ́wọ́ ṣàánú fún mm, kí àwọn ọmọ rẹ̀ kó di aláìní bàbá tó bá jẹ́ òbí kó wọ́n di aláìní ìyá bó ṣe jẹ́ òbí káwọn ọmọ rẹ̀ di aláìní ìyá kí a rẹ̀ kúrò ní kí ó di alárìnkiri tí ń ṣàgbé jìnnà sí tọrọ oúnjẹ jìnnà sí ibi ahoro wọn jẹ́ kí alọ́nilọ́gbà kí ó gba ohun gbogbo tí ó ní kí àlejò kó kórè iṣẹ́ rẹ̀ lọ kí ẹnikẹ́ni kó má sí láti ṣàánú fún un má sì jẹ́ kí ẹnikẹ́ni kó sí láti ṣojú rere fún ọmọ rẹ̀ láàní bàbá kí a kí àtọmọdọ́mọ rẹ̀ kúrò ní ọ̀rọ̀ tí ń bọ̀ kí orúkọ wọn kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn lọ́dọ̀ Olúwa má sì jẹ́ ká nu ẹ̀ṣẹ̀ ìyá wọn nù kúrò hmm, má jẹ́ ká nu kí wọn kó wà níwájú Olúwa nígbà gbogbo kí wọn kó lórí kí wọ́n lè kéràn tí wọ́n kó lórí ilẹ̀ nítorí tí wọ́n kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe inúnibíni sí ọkùnrin tálákà àti olùpọ́njú kí wọn kí ó lè pa onílòbìnújẹ́ ọkàn bí ó ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ègún kó dé sí ayé rẹ̀ bẹ́ẹ̀ ni bí inú rẹ̀ kò ti dùn sí ire àti àlàáfíà mi bẹ́ẹ̀ ni kí ire kó jìnnà sí ẹ́sàbọ̀dà àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo àti gbogbo àwọn tó ń ṣe ogun náà tì mí bẹ́ẹ̀ ni bí ó ti fi ègún wọra rẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n fi ìkà wọra wọn bẹ́ẹ̀ ni kí ìkà àti ibi wọn kó dà wọn lórí kó dàbí kó sì lọ inú wọ inú wọn bíi omi àti sí òróró sí inú egungun wọn èyí ni jẹ́ kí ó rí fún un bí aṣọ tó bò lára àti fún un bí àmùrè tó fi gbàjà nígbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá mi àti ọ̀tá adébùkọ́lá àti ọ̀tá àwọn olólùfẹ́ mi láti ọwọ́ olúwa wa àti àwọn tó sọ̀rọ̀ ibi sí ọkàn wa ṣùgbọ́n àwọ̀ olúwa ṣe fún wa ọlọ́run olúwa nítorí orúkọ rẹ tí àánú rẹ dára ìwọ gbà mí nítorí tí kò nítorí pé wọ́n kò mí ní tálákà àti aláìní ọkàn mi sì gbọgbẹ́ nínú mi èmi kọjá lọ bí òjìji tó fà sókè sódò wọ́n sì fi mi sókè sódò bí eṣú eékún mi di àìlera nítorí àwẹ̀ ẹran mi sì gbẹ̀tán nítorí àìlọ́ra èmi jẹ ẹ̀kan fún wọn pẹ̀lú nígbà tí wọ́n wò mí wọ́n sì mi orí wọn hmm. ràn mí lọ́wọ́ olúwa ọlọ́run mi gbà mí nítorí àánú rẹ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni ó ṣe yìí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí wọn kó máa gégùn wọn kó máa ṣe inúnibíni sun wọn ẹ̀rí inúnibíni wọn kó máa gbógun ṣùgbọ́n ọlọ́run gbà mí ṣùgbọ́n èmi ò kò sì máa súre fún èmi àti ọmọ àtàwọn olólùfẹ́ mi dìde nígbà tí wọ́n bá dìde nígbà tí wọ́n bá dìde kí wọn kí ó kí ojú kí ó tì wọ́n nígbà tí wọ́n bá dìde tí wọ́n bá ní wọ́n fẹ́ bá mi jà àbí wọ́n fẹ́ dìde wọ́n fẹ́ bá mi jà kí ojú kí ó tì wọ́n ṣùgbọ́n èmi ìránṣẹ́ rẹ yóò máa yọ̀ àti ọmọ tó fún mi àtàwọn olólùfẹ́ mi kí jẹ́ kí àwọn ọ̀tá àwọn ọ̀tá yìí kàn fi kí ẹ́sàbọ̀dọ̀ àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tẹ́rọ́rìsì kàn fi ìdàrúdàpọ̀ bo ara wọn bẹ́ẹ̀ ni pé ẹ̀wù kán wà confused kí gbogbo nǹkan dàrú fún wọn gbogbo system kan shut down kí wọn kí ó fi ìdàrúdàpọ̀ bo ara wọn bí ẹni pé ẹ̀wù èmi ò máa fi ẹnu mi yìn olúwa gidigidi nítòótọ́ èmi ò máa yìn láàrin ọ̀pọ̀ ènìyàn nítorí tí òdòdó ní ọwọ́ ọ̀tún mi àti ti adébùkọ́lá àti ìgbàwọ̀ lọ́wọ́ ọmọ tó fẹ́ da ọkàn wa lẹ́bi àmì ogo ní bàbá fún ọmọ fún ọlọ́run mi mímọ́ bí ó ti wà láti ìkọ́ṣe ọmọ ẹni sísè yìí bẹ́ẹ̀ ni ó ti máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì Thank you, Father, for this morning. I worship you, Lord, because you are God ọba tó ju ọba lọ ọba tó fi ọba jẹ ọba mi lánàá àti lẹ́ni ọba mi títí ayérayé ọba tí ó máa ń wí tí ò kì í yẹ̀wò ọba tí ó máa ń sọ̀rọ̀ tí ò kì í tàsé ọba mi tó máa ń gbèjà tẹ́lẹ̀ máa ń bo níjà ọba mi tó sì máa ń jà tí ò kì í jẹ̀bi ọba tó lọ sójú ogun tí ò sọ bá tù kankan nù rí kábíyèsí rẹ olúwa mo dúpẹ́ fún yín ọlọ́run mo ṣe yín lọ́ba mojúbà rẹ o ẹ ṣé o bàbá àrà tó mọ ìyọmọ rẹ mo dúpẹ́ lórí gbogbo ọmọ tó fún mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run ẹ ṣé ibi tẹ́ ti mú mi ibi tẹ́ mú mi dé lórí gbogbo nǹkan tí mo là kọjá láyé ọlọ́run mo dúpẹ́ o olúwa mo dúpẹ́ o olúwa mo dúpẹ́ o gbogbo agbára tó fẹ́ máa fi àkókò mi ṣòfò olúwa bá mi kọ́ tí mo kúrò ẹni tó yẹ kó kú kí ayé ire ayé mi tó ń tawọ́ dé ọ̀nà ayọ̀ mi lórúkọ jésù ọ̀run fojú wọn gbolẹ̀ ọ̀run mú wọn kúrò ó tó àkókò oníta ní òkè níwájú ìṣòro bábélì oníkì wọn kó di ilẹ̀ gbogbo òkè ìṣòro àwọn ènìyàn tó dúró bí òkè tó ń dúró bí olùhalẹ̀ tó ń dúró bí olùṣèkà olù àwọn abanijẹ́ tó ń dúró bí alágbára ìkà lórúkọ jésù gbogbo wọn pátápátá ọlọ́run bà wọ́n jẹ́ kó mú wọn kúrò ní ọ̀nà kó sọ wọ́n di òkú bá mi transfer àwọn kúrò ní ọ̀nà mi kó transfer àwọn lọ sí ibojì ikú ọ̀nà tèmi mo sọ fún ẹ lónìí ó yá bẹ̀rẹ̀ sí í ṣí ọ̀nà tèmi lónìí mo sọ fún ọ mo ní kò bẹ̀rẹ̀ sí ńlá kò là sí owó kò là sí ẹ̀mí gùn àti àlàáfíà èmi ò ní ṣàìsàn wọ́n fẹ́ kí n ní àtàtà wọ́n fẹ́ kí n ní hypertension wọ́n fẹ́ kí n ní ẹ̀jẹ̀ ríru gbogbo àwọn tó ń rò sí mi tó fẹ́ fún mi kó jẹ́ titi wọn o kó máa tọ̀ sára kó máa yàgbẹ́ sára bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó sọ pé gbogbo ìdọ̀tí ara tòun òun fẹ́ fi yí mi mo gbàdúrà fún lórúkọ jésù ìdọ̀tí náà kò jẹ́ tiẹ̀ ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mí mọ́ ó wẹ̀ ọmọ mi mọ́ ọkàn mi balẹ̀ inú mi dùn ọkàn mi balẹ̀ lórúkọ jésù inú mi dùn ọkàn mi balẹ̀ inú mi dùn ọkàn mi balẹ̀ inú mi dùn ọkàn mi balẹ̀ inú mi dùn ọkàn mi balẹ̀ inú mi dùn ọkàn mi balẹ̀ ọkàn mi balẹ̀ gbogbo àwọn tí yóò fẹ́ kọ́kàn mi balẹ̀ ọlọ́run ìjọba mi gba ìfọ̀kànbalẹ̀ tí wọ́n kúrò ohun tó máa jẹ́ kí àyíká wọn kó máa ṣéèkì kí ilẹ̀ wọn kó máa ṣéèkì olúwa gbé e bá wọn ọkàn wọn kó má ṣe balẹ̀ gbogbo ẹni tó bá ní kọ́kàn mi má balẹ̀ ọlọ́run má fi wọn lọ́kàn balẹ̀ àṣírí gbogbo ibi tó máa ń ṣe ní kọ̀kọ̀ ní gbangba olúwa jọ̀ọ́ tú sáráyé olúwa jọ̀ọ́ tú sí ènìyàn olúwa jọ̀ọ́ tú o ọkàn wọn má jò balẹ̀ olúwa balẹ̀ Lord disgrace them gbogbo àwọn náà tó ń parapọ̀ tí wọ́n ní wọ́n disgrace mi ọlọ́run disgrace wọn gbogbo àwọn tó ń jẹ epo tó ń jata mi tó ń jẹ nínú ogun mi tó ń di ogun mọ́ mi tó ń níta ló fẹ́ mú wọn ọlọ́run mú wọn ní wéréwéré olúwa mú wọn kò ní ayé olúwa mú wọn olúwa mú wọn kò ní ipò olúwa mú wọn gbogbo ẹni tó jẹ epo tó jata mi ẹni tí mo ṣe dáadáa fún tó ṣe búburú fún mi tó ń jókòó tó ń lo agbára lórí mi bí agbára ìkà olúwa mú wọn kúrò láàyè yìí olúwa mú wọn kúrò ọlọ́run mú wọn kúrò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò bàbá mi mú wọn kúrò ọlọ́run mi mú wọn kúrò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò nípò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò olúwa mú wọn kúrò gbogbo ẹni tí ò fẹ́ kí nǹkan gún fún mi nǹkan kó má ṣe gún fún wọn mọ́ ilé wọn kó bàjẹ́ gbogbo kó má ṣàṣetì àṣetì kó bá wọn àṣetì kó bá wọn àṣetì kó bá wọn àṣetì kó bá wọn ogun wọn kó bàjẹ́ ewé wọn kó ṣùkò lórúkọ Jésù agbára wọn kó bàjẹ́ ilé agbára wọn kó jóná gbogbo ohun àṣìṣe àṣ ṣe kó máa ṣìṣe ewúrẹ́ kó máa rùn bí òbúkọ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni this time around mi ò kọ̀dárúkọ ènìyàn kankan ṣùgbọ́n mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni tí ò fẹ́ kó bọ́ sí fún mi olúwa má jò bọ́ orere bọ́ sí fún ọmọ èyí tó ti bọ́ sí fún ọ kó bàjẹ́ mọ́ wọn lójú kí orere bàjẹ́ mọ́ wọn lójú kí wọ́n máa bí àbíkú ní orúkọ jésù kí wọ́n máa bí àbíkú kí wọ́n má ṣe bí àbíyè mọ́ kí wọ́n má ṣe bí àbíyè mọ́ kí wọ́n má ṣe bí àbíyè mọ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí ọmọ mi adébùkọ́lá kú àbí tó ń pè wọlé sórí chat kan àbí tó ń bi àwọn ènìyàn pẹ́ lọ ṣépè fún wọn àtọmọ ẹ̀ mo gbàdúrà fún wọn lórúkọ jésù máa bí àbíkú táwọn ọmọ ẹ bá ti dàgbà kó máa kú mọ́ lójú lórúkọ jésù àbíkú àbá kó máa dà á láàmú lórúkọ jésù mo gbàdúrà fún ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ mo gbẹ́ni tó bá wò mí tó lè wò ronúkúwàdà tó lòun lágbára kí ló fẹ́ ṣe ọlọ́run o wọ́n wọ́n ti gbàgbé pé ẹ̀yin lẹ dá ayé àti ọ̀run pé ẹ tóbi ju gbogbo ayé lọ ẹ tóbi ju gbogbo ènìyàn lọ gbogbo ẹni tó lòun tóbi jù mí lọ tó lòun kọ jù mí lọ tó lòun nẹ́tíwọ́ọ̀kì jù mí lọ tó lòun léèyàn jù mí lọ tó lòun lọ́lá jù mí lọ tó lòun nípò jù mí lọ tó lòun fẹ́ fi mí ṣẹ̀sín ọlọ́run mo gbàdúrà fún wọn ọlọ́run kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa fi wọn ṣẹ̀sín ọlọ́run gbapò lọ́wọ́ wọn ọlọ́run gbagbára lọ́wọ́ wọn kán lè mọ̀ pé ẹ̀yin lẹ yá wọn nípò wípé àwọn ò sí nípò kankan ọlọ́run gbapò lọ́wọ́ wọn olúwa gbapò lọ́wọ́ wọn ipò kípò tí wọ́n bá wà ọlọ́run fa ìyà olúwa fa ìjọba wọn ya olúwa fa ipò wọn ya olúwa fa ilé wọn ya olúwa fa ọlá wọn ya olúwa fa ilé wọn ya olúwa fọmọ wọn ya olúwa fọ ògo wọn ya olúwa fa ayọ̀ wọn ya gbogbo ohun tí ń ṣe tiwọn ọ̀run máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o olúwa máa fàyà o gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin tí wọ́n fi agbára wọ̀n mí tí wọ́n ní pé àwọn ní agbára àwọn fẹ́ fọ̀run àwọn fẹ́ fàyè wọ̀n mí ọlọ́run mi o àbí tí wọ́n náà fàyè wọ̀n mí olúwa fọ̀run wọ̀n wọ́n olúwa fọ̀run wọ̀n wọ́n wọ́n ní ìgboro tí wọ́n fi wọ̀n yàn ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n pè ní ayé mo gbàdúrà gbogbo ohun tí wọ́n náà fàyè wọ̀n mí ọlọ́run fọ̀run wọ̀n wọ́n ní wérewére olúwa fọ̀run wọ̀n wọ́n olúwa fìyà jẹ wọ́n ọ̀run ọ̀run bọ́ wọn láṣọ ọ̀run já wọn sí ìwòwò kán máa ṣẹ̀sín continuously ṣẹ̀sín tọmọtọmọ kán máa ṣẹ̀sín tọmọtọmọ kán máa ṣẹ̀sín tọmọtọmọ àní mo gbàdúrà bí màmá mi gan bá wà nínú wọn èmi ò ní ṣẹ̀sín o mo gbàdúrà ní orúkọ jésù bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀pọ̀ tó ó yá ọ̀fọ̀ kó máa ṣẹ̀yìn ilé yín kó máa dàwó ilé yín kó máa dàrú lórúkọ jésù gbogbo ẹni tó ṣí ogun tì mí ọlọ́run ṣí ogun tì wọ́n ẹni tó bá ní tó bá ṣì ń bẹ láàyè òun ò ní jẹ́ ń gbádùn ọlọ́run mú kúrò láàyè olúwa lọ sí olúwa sí ipò òkú olúwa lọ sí ipò òkú lójijì lójijì olùwàjò dòkú mọ́díkàì amani oríṣiríṣi ọ̀tá mọ́díkàì lójijì ló di òkú o gbogbo ẹni tó dìde ogun sí mi tiẹ̀ tiẹ̀ tó bìrì kó òun lóògùn òun tiẹ̀ ní àgbo òun lówó láti tọ́jú ara àní lójijì sẹ́ olùwàjò kú nínú kálọ́ tó rì mọ́lẹ̀ fún mi olùwàjò kú kàfikọ́ síbẹ̀ kàfikọ́ síbẹ̀ every spirit of pollution ó yá depart away from me depart away from my daughter depart away from my home gbogbo iṣẹ́ burúkú ètò ìfẹ́ ewúrẹ́ ṣe lórí orúkọ mi ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lórúkọ jésù iṣẹ́ ayé iṣẹ́ ewé iṣẹ́ egbò iṣẹ́ oṣó iṣẹ́ àjẹ́ iṣẹ́ babaláwo iṣẹ́ aláfa iṣẹ́ ẹgbẹ́ àwọn ẹni bí olúwa bàjẹ́ lórí èmi àtàdébùkọ́lá lórí àwọn olólùfẹ́ mi olúwa máa bàjẹ́ jésù bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa dìde nínú agbára rẹ olúwa dìde nínú ògo rẹ olúwa jà fún mi olúwa jà fún mi gbogbo ẹni tó fẹ́ kí n wọ wèrè ó yẹ ẹ sínwín ẹ máa sínwín gbogbo tẹ pinnu lórí mi ó jẹ́ ìpín ti yín ibi ò ní bá mi sẹ́ orí mi ò ní gbàbọ̀dé mi ò ní gbàdúrà àgbà sọnù orí ọmọ mi ò ní gbàbọ̀dé ìgbìnà táwọn ò ní ṣẹlẹ̀ mi lórí gbogbo ẹni tí mo ṣoore fún tó sọ rẹ̀ di pàṣán fún mi ọ̀run sọ sígbó pàṣán tá a bá fi nà ọmọ ọlọ́run wọ́n máa ń sọnù ni olùwàsọwọ́nà bàbá jọ sọnù bàbá jọ sọnù olùwàjọ sọnù olùwàjọ sọnù olájọ́ sọnù olájọ́ sọnù olájọ́ sọnù olájọ́ sọnù gbogbo ẹni tó lu àlùjọ̀nù tó lóun ti mọ àlùjọ̀nù pé pé òun lè fi máa ṣèkà òun fi ń ṣe frosta òun fi ń jẹ àwọn èèyàn lólè òun fi da ìgboro ayé rú mo gbàdúrà gbogbo àwọn àlùjọ̀nù wọn olájọ́ dojú ìjà kan wọn olúwa mi o ẹlẹ́dàá mi o jẹ́ kí àwọn àlùjọ̀nù náà kó dojú ìjà kan wọn kó máa bá wọn jà kó máa bá wọn jà kó máa bá wọn jà kó máa bá wọn jà olúwa dìde ológun náà kì í ṣe tèmi tẹ̀yìn ọlọ́run alàyè ni olúwa dìde olúwa kán sógun yìí olúwa bọ́ sógun yìí olùdájọ́ ogun náà fún mi jà fún mi lájà tán jà fún mi lájà tán jà ogun náà fún mi lájà tán jà fọmọ mi o jà fún sẹ́ra o jà fún mi o olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa dìde o olúwa jà fún mi olúwa jà fún mi gbogbo àwọn tó bá mi jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà fikú bá wọn jà fàìsàn bá wọn jà fòṣì bá wọn jà fìdílójó bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa àdúrà bá wọn jà ìṣẹ̀lẹ̀ burúkú tá a bà mẹ́ kó máa ṣẹ̀ sí wọn kó máa ṣẹ̀ sí wọn gbogbo ẹni tó gbẹnu kalẹ̀ tó fi ń da ayé mi láàmú ẹnu yìí kò kan ó yá kó máa kan ó yá kó máa kan ó yá kó máa kan ó yá kó máa kan ó yá kó máa kan ó yá kó máa kan gbogbo ẹni tó ń fẹnu ẹ̀ tó fi ń sọ̀rọ̀ mi níbi tó fi ń da ayé mi láàmú níkọ̀rọ̀ ní gbangba ẹnu yìí kò kan ọ̀fọ̀ kó ṣẹ̀yìn ohun tí ò ní jẹ́ kẹ́ lè sọ̀rọ̀ mọ́ kó dé bá yín já yín síwò mi níbikíbi wá lórúkọ jésù ó yẹ gbẹ dànù ilẹ̀ kó gbé yín mẹ́ ilẹ̀ kó jẹ yín ilẹ̀ kó jẹ yín ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje àfa tó dánú ogun tìmí ẹ ò ní kíje babaláwo tó dánú ogun tìmí ó ní kíje aláwo ní wòlíì tó dánú ogun tìmí ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kíje àtúntí orí rẹ ó gbẹ sọnù ó yà ẹ ò ní kíje mọ́ ẹ ò ní kíje mọ́ ẹ ò ní kíje mọ́ ẹ ò ní kíje mọ́ gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó dánú dáná ogun tì mí ó yà ò ní kíje gbogbo ẹni tó gbé ògùn dání tó lòun dọ̀wọ̀ lára mi ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kíje ogun tó sponsor ogun ìtì mi ó ní kíje ó ní kíje ó ní kíje ó ní kúje kíje ó ní kúre ó ní kúre ó ní kúre ó ní kúre ó yá kó sọ ẹ́ lókùtà pa gbogbo ẹni tó sponsor ogun ti ayé mi láti lè bàbá wa láti lè yà wá lórúkọ jésù èyí tó bá lóun wọn gram of ti kan àbọ̀ wọn alágbára kan ọlọ́run rẹ̀ wọ́n lóye ọ̀run máa fi wọ́n ṣẹ̀sín gbogbo ẹnikẹ́ni ọkùnrin kọkùnrin obìnrin kóbìnrin ẹnikẹ́ni arúgbó kárúgbó ìyá kí ìyá bàbá kí bàbá ọmọdébìnrin omidan kómidan ẹnikẹ́ni tó gbàṣẹ́ ibi lórí mi ó yá ẹ ò ní kíje ó yá máa kú tọmọtọmọ ó yá ẹ ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje ẹ ò ní kíje so shall it be thank you father because you are god you are wonderful you are excellent you are powerful olúwa ẹ̀ṣẹ́ ẹlẹ́dàá mi olówó orí mi mo gbàdúrà ṣẹ ọlọ́run ẹ̀san olúwa gba ẹ̀san mi olúwa gba ẹ̀san mi lára gbogbo àwọn ọ̀tá mi olúwa gba gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san gbẹ̀san adébùkọ́lá lágbègbè àwọn ọ̀tá rẹ̀ olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san nílé ọ̀tá mi níbi tí wọ́n gbé jókòó sí tí wọ́n gbé dalé mi làm olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san olúwa gbẹ̀san ìṣẹ̀lẹ̀ àbàmì ìṣẹ̀lẹ̀ burúkú tá àbàmì kó máa ṣẹ̀ sí wọn níbẹ̀ so alágbára ṣe mo fún yín mo yìn lógo. ẹ ṣe bàbá ọlọ́run ẹ mà ṣe o bọ́lá dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ̀yin lógo yẹ fún o alpha omega ẹ̀yin yẹ alpha omega ẹ̀yin lógo yẹ ẹ ṣe o ọlọ́run mi ẹ mà ṣe o mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ̀yin lógo yẹ fún o alpha omega ẹ̀yin yíyẹn afa omi yẹ ẹyin lọgùn mo gbàdúrà lóru òní ní orúkọ jésù ọlọ́run tó da ayé àti ọ̀run mo gbẹni tó gbé ifá òkùnkùn kalẹ̀ tó ń da ọtí sí nítorí ọ̀rọ̀ mi fún ibi ó yá fọ́ ifá rẹ̀ ifá náà kò jábọ́ fọ́ lórúkọ jésù ẹ̀yin ogun ọ̀run ẹ lọ́bẹ̀ kẹ́ ẹ fọ́ ifá náà àwọn ifá náà kò fọ́ sọnù lórúkọ jésù náà kò jó ifá náà ilé agbára wọn kò jó sọnù ilé ibi tí wọ́n gbé ifá náà sí kò jí lórúkọ jésù gbogbo ẹni tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tó ń pa àwọn ènìyàn lórúkọ jésù tó bá ń bẹ lórí ọ̀rọ̀ mi àníṣe tó bá bẹ lórí ọ̀rọ̀ mi tó sọ pé mélòó la rẹ̀ a máa dí pẹ̀lú ẹ̀ ọ̀run dí pẹ̀lú wọn ọ̀run já wọn sí ìwòwò ọ̀run fún wọn ṣẹ̀sìn ọ̀run fojú wọn gbolẹ̀ ọlọ́run bà agbára wọn jẹ́ ọlọ́run bínú sí wọn lórúkọ jésù olúwa bínú sí wọn olúwa bínú sí wọn gbogbo ẹni tó ń bínú sí mi olúwa bínú sí wọn gbogbo ẹni tó bínú sí adébùkọ́lá olúwa bínú sí ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni tó bínú sí wa ọlọ́run bínú sí wọn gbogbo ẹni tó ń bá wa jà olúwa bá wọn jà gbogbo tó ṣógun tiwa òun ṣógun tiwọn olúwa ṣógun tiwọn olúwa ṣógun tiwọn olúwa ṣógun tiwọn olúwa ẹni ká lébà ká àgbà padà gbogbo orí tán ti gbàdúrà wọn olúwa dá padà fún mi ẹ̀mí mímọ́ o olúwa ṣí ọ̀run jẹ́ kí òjò ìbùkún ti ìtura kó máa rọ̀ sórí mi kó máa rọ̀ sórí ọmọ mi kó máa rọ̀ sórí ilé mi kó rọ̀ sórí gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ rere kó jẹ́ tiwọn ayọ̀ kó jẹ́ tiwọn ìrọ̀rùn kó jẹ́ tiwọn ire kó jẹ́ tèmi kó jẹ́ tọmọ tí mo bí kó jẹ́ ti ilé mi ire kó jẹ́ tèmi ire kó jẹ́ tàwọn ọmọ mi kó jẹ́ tàwọn olólùfẹ́ mi ire kó jẹ́ tiwa ire kó jẹ́ tiwa ayọ̀ kó jẹ́ tiwa ọlá kó jẹ́ tiwa ẹ̀mí kó jẹ́ tiwa àlàáfíà kó jẹ́ tiwa ìrọ̀rùn kó jẹ́ tiwa fọkànbalẹ̀ kó jẹ́ tiwa ìlú Canada mo gbàdúrà fún yín ẹ ò ní ṣàìsàn mọ́ ọlọ́run ìwòsàn wọ Canada lọ ó lọ jẹ́ kó ní peace kí òjò àlàáfíà kó máa rọ̀ sórí ìlú yìí o lórúkọ jésù torí pé ìlú you have used this country to be a blessing to me ìlú yìí ò ní di ìdààmú fún mi kò ní di èèwọ̀ fún mi kò ní di ikú fún mi mi ilẹ̀ ìlú yìí kò ní gbé mi mi kò ní bọ́ ọmọ mi jẹ lórúkọ jésù àwọn èèyàn tán ti dẹ̀ tán ti bẹ̀ lọ́wọ́ ti ayé mi ní agbègbè àti àyíká yìí àti ní ìlú Canada gbogbo àwọn èèyàn kàyí tó ń ṣe ọmọ Nàìjíríà àbáwọn tó ń ṣe ọmọ Nàìjíríà àbáwọn tó ti gbomi lójú mi àbáwọn tó ti fìyà jẹ mí Ọlọ́run fìyà jẹ wọ́n ilẹ̀ kó ní wọn lára ilẹ̀ kó gbé wọn mì ní àkókò pandemic kó dòkú o ikú tó mẹ lágbègbè wọn kó gbé wọn pa àrùn àgbègbè wọn ó gbé wọn dé ṣùgbọ́n ìlú Canada you are blessed you will be blessed forever in the name of Jesus àjọkẹ́ oníwọ̀ náà wà níbí òkúrọ́ mọ́ mi ó ní mo lọ Libya rẹ̀ tí mi bá lọ Libya rẹ̀ olúwa jọ èyí tí mo ti wí lórí wọn má jò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mi bá lọ bẹ̀rẹ̀ olúwa pa wọ́n tọmọtọmọ irọ́ tó ń gbé rẹ̀ tó ń là mọ́ mi lórí tó ń fọ́ mọ́ mi lórí tó ń ba orúkọ mi jẹ́ ọlọ́run pa wọ́n tọmọtọmọ ni o tí n bá ti lọ níbẹ̀ àrí má pa tọmọtọmọ ègún tí mo sọ fún kúrúwájú ó jẹ́ tèmi ṣùgbọ́n tí mi bá ti ṣe bẹ́ẹ̀ tí mi ò lọ níbẹ̀ àrí tí mi dẹ̀ fò kó ọmọ gbé kókè tí mi ò dẹ̀ tiẹ̀ gbé olúwa mo gbàdúrà àwọn tó sọ̀rọ̀ fún òun àtàwọn tó sọ àtàwọn tó bẹ̀ sí mi kọ́ máa ṣọ̀fọ̀ ọmọ ọmọ kó kú gbogbo ohun tó pa wọ́n láyọ̀ kó pa wọ́n lẹ́kún tí wọn bá bímọ àní kọ́ wọn náà kú kọ́ kúkú ẹ̀sìn ọ̀run já wọn sí ìwòwò ìwòwò lèmi gbàdúrà yìí o ọ̀run já wọn sí ìwòwò ọ̀run já wọn sí ìwòwò ọ̀run pa ọ̀run pa ọlọ́run gbẹ̀sán lára wọn gbẹ̀sán lára wọn gbẹ̀sán gbẹ̀san lára wọn gbẹ̀san lára wọn láì láàánú ni gbẹ̀san gbẹ̀san gbẹ̀san gbẹ̀san ọlọ́run ẹ̀san gbẹ̀san gbẹ̀san gbẹ̀san gbẹ̀san gbẹ̀san gbẹ̀san gbogbo ẹni tó sì wá ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tó ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá ọlọ́run fojú ẹ̀ gbolẹ̀ olùapalọ́mọ olùapalọ́mọ olùapalọ́mọ olùapalọ́mọ olùapalọ́mọ gbogbo àwọn tó máa ṣe pé àwọn fẹ́ fún five thousand tó fẹ́ máa tàn mí mo gbàdúrà fún yín lórúkọ jésù ẹni tó fi lọ́kùlọ̀ lọ mí ó yá dẹ́ni lọ́kù dẹ́ni yẹ̀yẹ́ dẹ́ni ẹ̀sìn dẹ́ni àbùkù dẹ́ni òṣì dẹ́ni ìyà dẹ́ni ilẹ̀ dẹ́ni ilẹ̀ tó bá gbàdúrà kádùn ẹ̀ di ẹ̀ṣẹ̀ tẹ́mi bá fi ìlọ̀kulọ̀ lọ àwọn èèyàn àbí tí n bá ṣerú ẹ̀ fún àwọn èèyàn olúwa kó má gbọ́ tèmi ṣùgbọ́n tí mi bá ti ṣe fún wọn tí wọ́n bá ní wọ́n ń ṣe wọ́n rán wọn níṣẹ́ náà wọ́n sì ní wọ́n fi ń dánwò ní àwọn náà sì máa wá ṣe mo gbàdúrà wọ́n bá gbàdúrà àdúrà wọn kò di ẹ̀ṣẹ̀ kí wọ́n gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù ẹ máa gbẹ sọnù lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo yín kẹ́ẹ̀dógún sí mi ó yá ẹ gbẹ sọnù ẹ gbẹ sọnù bẹ́ẹ̀ ni thank you father this night. Lord I worship you nobody like you èmi dúpẹ́ tèmi o ọlọ́run mo yìn lógo baba aláìní baba olùgbèjà mọ orúkọ ọ̀bàbà tí ń gba aláìlẹ́ni kankan ọba tó pa bídà tó sọ mi jíire ọba tó lànà mi tó gbèsè sí ọ̀nà tó mímí jáde inú àpáta ọba tó mọ ìṣù àkàrà márùn ẹja wẹrẹ méjì tó fi bọ ẹgbẹ̀rún ènìyàn ọba tó sọ wọn di ọkọ ní Samaria <laughs> ọba tó mú jáde nínú àyẹ̀bí ọba tó mú mara tó sọ di dídùn nítòótọ́ mara okòrò ó sì sọ di dídùn mo dúpẹ́ pé o gbogbo tó kúrò nínú ayé mi nínú ayé àwọn olólùfẹ́ mi nínú ayé ọmọ tó fún mi mo dúpẹ́ pé gbogbo ẹ̀kọ́ tá mo fẹ́ kó sọ di dídùn olúwa sọ ìkorò ayé mi sọ di dídùn gbogbo ìkorò nínú ayé ọmọ olúwa sọ di dídùn olúwa gbogbo ìkorò nínú ètò ìnáwó mi nínú ilé mi nínú òwò mi nínú ìpè mi olúwa sọ di dídùn gbogbo ìkorò nínú ayé àwọn olólùfẹ́ mi olúwa sọ di dídùn gbogbo ìkorò nínú ayé ọmọ mi olúwa sọ di dídùn gbogbo ìkorò nínú ètò ìnáwó mi nínú ògo mi nínú ìpè mi lọ́sọ̀dí dínú gbogbo ìkorò pátá mo ní kó paradà lórúkọ jésù adùn wá adùn bẹ̀rẹ̀ sí rọ̀ òjò adùn kó máa rọ̀ sórí mi òjò ìfọ̀kànbalẹ̀ sí ìrọ̀rùn kó rọ̀ sórí mi ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin lẹ̀ sinmi ẹ̀yin lẹ̀ gbádùn ẹ̀yin lẹ̀ láyọ̀ mọ́ lórúkọ jésù ó bọ́ lọ́wọ́ yín o gbogbo ẹni tó fi méṣẹ̀ gbogbo ohun tẹ́ fi gàn mí ni lórúkọ jésù kó jóná sọnù gbogbo ohun tẹ́ ẹ̀yin tẹ́ sọ wọ́n di ọ̀pọ̀ sẹ́ni Samaria ẹ̀yin tẹ́ múrí jáde nínú àìríṣẹ́ ẹ̀yin tẹ́ pèsè mánà fún àwọn mẹ́sẹ̀lì ní agijò bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹlẹ́dá ìkùlọ sí onígbàdàn ó máa dàbí àlá ẹni wọ́n kún fún ẹni mo gbàdúrà lónìí gbogbo ẹni tí wọ́n ti gbà lọ́wọ́ mi ọ̀run gbà padà fún mi lórúkọ Jésù ẹnikẹ́ni tí mo ṣoore fún tó jẹ́ pé àwọn máa exchange ògo wọ́n máa ń fẹ́ dá wọ́n fẹ́ máa dá ni dúró káwọn bá lè máa tẹ̀síwájú gbogbo ẹni tó lè máa dá mi dúró láti kóun lè máa tẹ̀síwájú ọ̀run dá dúró lórúkọ Jésù ẹ kóró block síwájú ẹ ẹ dá dúró ẹ fi stopper sọ́nù ẹ ẹ fi stopper sọ́nù ẹ ẹ dá ẹsẹ̀ rẹ̀ dúró ẹ mú ẹs ẹsẹ̀ kó mú lẹ́sẹ̀ lórúkọ jésù ẹ̀yin ogun ọ̀run ẹ mọ́lẹ̀ ẹ má jò lè jáde mọ́ ẹ má jò lè tẹ̀síwájú mọ́ gbogbo ẹni tó bá lò máa so mímọ́ rẹ̀ fóun ní jẹ́ tẹ̀síwájú financial ọlọ́run so mọ́lẹ̀ má jò lè tẹ̀síwájú mọ́ ó lọ jẹ́ kébi pa wọn gbogbo ẹni tó bá fẹ́ kí àjẹmí olùwàfi àjẹ wọn wọn làwọn ti ń lo agbára lórí àwọn èèyàn lọ́jọ́ tó ti pẹ́ mo gbàdúrà lórí tèmi ẹ èmi ò ní ayákìlá mi ì ní kódà ẹni tó lè speak fún mi ṣùgbọ́n mo ní ọlọ́run tó da ayé àti ọ̀run tó ju gbogbo ayákìlá ayé tó speak tó ní gbogbo ohun ẹnu ènìyàn tó ní ọ̀rọ̀ gbogbo ayé àti ọ̀run tó fi ọ̀rọ̀ da Daddy, speak for me. Oh Lord, speak for me. Oh Lord, speak for me. Oh Lord, speak for me. Oh Lord, speak for me. Oh Lord, speak for me. Oh Lord, speak for me. Some people derive joy they derive their happiness by only by destroying other people mo gbàdúrà lórúkọ jésù gbogbo àwọn tó ń jẹ nínú ìkàyè tó ń jẹ nínú ìtọ́ màdàrú yìí gbogbo pátá ó tó àkókò ikú burúkú ni kò fi pa wọ́n má jọ ń wà láàyè mọ́ ẹ̀yin náà lẹ sọ wípé ká má ṣe gba ìkà láàyè láti wà láàyè gbogbo àwọn ìkà yìí má jọ ń wà láàyè mọ́ ó yẹ ẹ òkú pátápátá ẹ òkú fanasiali ẹ òkú materiali ẹ òkú moral spiritual ilé yín kó jóná your money should catch fire lórúkọ jésù ilé yín kó catch fire aṣọ yín kó catch fire ó yẹ ṣubú lulẹ̀ ó yẹ dẹni ẹ̀sìn ó yẹ dẹni yẹ̀yẹ́ lórúkọ jésù dẹni àbùkù èmi kọ̀ láti ṣe mi ò ní ya wèrè gbogbo ibi tó ṣe ó dàlẹ́ lórí lórúkọ jésù ẹ̀sìn àti àbùkù jẹ́ ti yín ọlọ́run o gbogbo àwọn ènìyàn tó sì wà tó ń sponsor ogun orí facebook yìí mo gbàdúrà fún wọn àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ọ̀run dáná ogun tiwọn ọ̀run ṣí ogun tiwọn lórúkọ jésù lord expose them lord disgrace them in the name of Jesus Christ gbogbo ẹni tí ò dá Facebook sílẹ̀ tó lóun fẹ́ rojú àwọn èèyàn níbẹ̀ tó ń gbógun tó ń gbógun dìde mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run sọ́ọ̀dì wèrè olùwàjò wọ wèrè olùwàjò ṣàdànù bí ilẹ̀ tí ò ti ti ti ti ti adá ìdú sí bí ilẹ̀ ṣàkó olùwàjò máa dúdú olùwàjò máa ṣá omi ara àti ẹ̀jẹ̀ kó di dúdú gbogbo ìdọ̀tí ara ẹ̀ kó di ìdọ̀tí ogun ẹ̀ kó di ìdọ̀tí ayé ẹ̀ kan gbé sínú ẹ̀rọ̀fọ̀ owó ti wà nú ẹ̀rọ̀fọ̀ ó yá kó nínú ẹ̀rọ̀fọ̀ ó yá lọ sí dustbin lọ sábẹ́ ilẹ̀ẹ́lẹ̀ lórúkọ jésù lọ sínú àtàn lọ sínú eṣiṣi eṣiṣi kó bọ ayé ẹ òṣì kó bọ ayé ẹ ìpọ́njú kó bọ ayé ẹ gbogbo ohun tó rán mo dá padà fún ẹ I send that evil back to you in the name of Jesus Christ I send it back to you no weapon fashioned against me shall prosper we shall not die but live to the glory of God I send your evil back back to you gbogbo ibi tó ti ṣe ìwọ tó kún bá bọ́dẹ rẹ̀ èyí tó bẹ àfa ṣe tó bẹ babaláwo ṣe tó bẹ àwọn èèyàn kó sọ tó bẹ ọkùnrin ṣe tó bẹ obìnrin ṣe mo gbàdúrà gbogbo ibi náà kó dàlẹ́ ẹ lórí ibi náà dé bá ẹ ibi náà jẹ́ tiẹ̀ máa jẹ́ bí ẹ ó yá o ti pèsè bí o ti so oúnjẹ bí o ti gbága bí kalẹ̀ ó yá jókòó lé lórí ó yá bẹ̀rẹ̀ sí ní oúnjẹ náà ó yá máa jẹ́ kó jẹ́wọ́ sàré jẹ́ bí ẹsẹ̀ jẹ́wọ́ sàré jẹ́ ìpọ́njú ẹsẹ̀ kó jẹ́wọ́ sàré ó lẹ́nu tó bá bù ú ó ó ti kú iná tó dá láti máa fi sun okùn ayé ètò ló dá ti èmi iná náà ọ̀run pa ẹ̀jẹ̀ jésù pa èmi domele ni o àníṣe mo wá pa gbogbo iná ẹ̀ mo pa gbogbo agbára rẹ̀ agbára rẹ̀ jóná agbára rẹ̀ bàjẹ́ ó ṣẹ̀sìn ìbéèrè náà tó bá ti fi mí ṣẹ̀sìn àwọn fi ṣẹ̀sìn ẹni tó bá bá mi jà ó bàjà lórúkọ jésù ọ̀run ba ẹ̀jà ọ̀run ba ẹ̀jà ọ̀run pì ẹ̀wọ́ so shall thank you father thank you jesus ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó mọ gbogbo tó sì lè ṣeun gbogbo ògbèjà kẹrù gbogbo oníjà <laughs> thank you father thank you lord thank you lord olúwa mo gbàdúrà ní àkókò pandemic yìí àìsàn yìí kò ní ṣe mí kò ní ṣọmọ mi ní orúkọ jésù bíbélì sọ pé ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì ó ní ojú tiwa láwọn fìdí tiwa láwọn fìgbọn kí yóò súnmọ́ ilé wa ibi ò gbọ́ ò ní súnmọ́ ilé mi ò ní súnmọ́ mi ò ní súnmọ́ ọmọ mi lórúkọ jésù àwọn oníṣẹ́ àìsàn àìsàn oníṣẹ́ wa orí wa ò ní gbàbọ̀dì lórúkọ jésù ògo tuntun àti ẹwà tuntun ọlọ́run dáàbò èmi àtọmọ tó fún mi lórúkọ jésù ọlọ́run ẹ̀yin lẹ dá ayé àti ọ̀run ẹlẹ́ máa ń ṣe ohun gbogbo nínú gbogbo ohun tí wọ́n ti sọ pé ẹ̀ kò lè ṣe mọ́ olúwa ohun tí wọ́n sọ pé kò lè ṣe mọ́ nínú ayé mi olúwa ṣe ohun tuntun olúwa olúwa ṣe ohun tuntun gbogbo ẹni tó fẹ́ kí n bá jàtijàti tó fẹ́ kí jàtijàti jẹ́ tèmi kí jàtijàti kò jẹ́ tiwọn ìwọ́wọ́ ni mo gbà sẹ́ já wọn sí ìwòwò gbogbo ẹni tó sì lẹ́yìn mi fi ibi ó yá bálàǹgbà ṣe lérí tó àyà ló fi ń túbá ó yá kú pẹ̀lú ìlérí ẹ̀ lórúkọ jésù gbogbo ẹni tó sọ pé mi ò fẹ́ òun sẹ́ hmm, pé òun ò fẹ́ rí mi láàyè olúwa jọ ń dòkú sẹ́ lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú ta bàmí àìsàn burúkú tó wà nígboro kó wọlé wọn sẹ́ kó gbé wọn pa lórúkọ jésù ó yá reach to them you coronavirus in jesus name kó lọ máa bá wọn ní orúkọ jésù gbogbo ẹni tó wò mí tí kàtẹ́gbin lórúkọ jésù hmm, olúwa fẹ̀gbin wọ̀ wọ́n fẹ̀gbin bọ́ wọn lórúkọ Jésù fìyà jẹ wọ́n gbá wọn wọlẹ̀ so shall it ẹ̀yin tí olólùfẹ́ tèmi lẹ́ǹkan sí mi tẹ́ ẹ bá wà mo gbàdúrà fún gbogbo ẹni tó fẹ́ mi fẹ́ re ni o ẹni tó bá ti fẹ́ mi fẹ́ re ire kó jẹ́ tiyín gbogbo tẹ́ ẹ ti ń kanlẹ̀kùn fún lọ́jọ́ tó ti pẹ́ tẹ́ ń béèrè fún ọlọ́run ṣí fún yín ọ̀run yín ṣí ìmọ́lẹ̀ ayọ̀ ó tàn sórí yín bẹ́ẹ̀ ni ọ̀nà yín là lórúkọ jésù kò ní ṣókùnkùn gbogbo tó ń dùn ayé yín kò ní bàjẹ́ gbogbo ẹni tó fẹ́ mi fẹ́ ni o gbogbo ẹni tó fẹ́ mi fẹ́ re tó fẹ́ adébòkọ́lá fẹ́ re ni o gbogbo àdúrà tí mo gbà tó jẹ́ ti àdúrà rere lónìí ọ̀run ó jẹ́ ti yín olórúkọ jésù ẹ ṣọlá bá pín òre lórúkọ jésù tẹ́ bá ń kọjá rẹ tẹ́ bá ń rìn ẹ máa pàdé oore èmi náà pàdé oore mo pàdé àánú lórúkọ jésù ọkàn mi ò ẹ̀mí mọ́ wọnú mi lórúkọ jésù ọlọ́run máa lò mí lọ má pa mí tì lórúkọ jésù má fi mí sílẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mímọ́ máa lò mí lọ lórúkọ jésù gbogbo ẹni tó ń gégùn fún mi tó ń pè wọlé sórí iṣẹ́ àtìmí tó jẹ́ ọ̀tá ni wọ́n ó gbàdúrà òun gba igi mọ́ etí wọn méjèèjì lórúkọ jésù olúwa gbóhùn lẹ́nu wọn lórúkọ jésù ohun tó máa jẹ́ kóhùn wọn silence láéláé lórúkọ jésù òun fi sí wọn nínú olúwa jọ̀ọ́ ṣẹlẹ̀ sí wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn má jọ̀ọ́ lè sọ̀rọ̀ mọ́ lórúkọ jésù láwùjọ rẹ̀ láwùjọ ẹbí nínú ẹbí àtara olúwa má jọ̀ọ́ lè sọ̀rọ̀ mọ́ olúwa gbóhùn lẹ́nu wọn sọ wọ́n dìdàkudà lórúkọ jésù sọ wọ́n dìdàdàdà gbogbo àsọtẹ́lẹ̀ ìbísẹ̀ mo dá padà fáwọn tó sọ bẹ́ẹ̀ ni yóò rí o in Jesus name thank you Father thank you Jesus Holy Spirit take control mo declare my flat my surrounding Holy Ghost arena yàrá yìí àti pálọ̀ mo declare Holy Ghost arena Olúwa sọ̀kalẹ̀ agbára tí o ṣe tiẹ̀ mímọ́ ní àyíká àti agbègbè mi ní ayé ọmọ mi Sarah ní Ọlọ́run jó dànù ẹ̀mí mímọ́ ò wọlé sínú mi wọlé sínú ayé Adébùkọ́lá fresh anointing ọ̀run dà sí mi lórí Olúwa dà sórí Sarah dà sórí mi lórúkọ Jésù Olúwa dà sórí mi mo fẹ́ <laughs> ibi tí mo gbà kọjá tógun ti dìde sáyé mi o ọlọ́run gbàbẹ̀ kọjá kó wá ṣàtúnṣe ayé mi ibi tí mo gbà kọjá tógun ti wọnú ayé mi bàbá gbàbẹ̀ kọjá kó wá ṣàtúnṣe ayé mi ní ìkórìtà tí mo dé ìyàgbára tó máa mi struggle pé mi ò ní délẹ̀ lé mi ò ní dé gbangba mi ò ní já gbangba mi ò ní ṣe rere olùwàgbára bẹ tó bá mi jàjàkadì yìí bóyá ilé bàbá ló ti wá bóyá ilé ìyàbí kíbi tó bá ti para ẹ̀ wá mo pàṣẹ fún gbogbo yín ó yá ẹ wọlẹ̀ lórúkọ jésù ogun gbogbo ẹ̀yin ẹ̀mí òkú tẹ́ ń gbórí yín sókè ó yá ẹ wọlẹ̀ lórúkọ jésù gbogbo ẹ̀mí tẹ́ fẹ́ máa rí ayé mi fín mo ní kẹ́ wọlẹ̀ ní orúkọ jésù gbogbo ẹ̀mí tẹ́ fẹ́ máa rí mi fín mo ní kẹ́ wọlẹ̀ lórúkọ jésù gbogbo ẹ̀mí kẹ́mi tó fẹ́ máa rí mi fín ẹ máa wọlẹ̀ lórúkọ jésù ẹ máa wọlẹ̀ lórúkọ jésù ẹ wọlẹ̀ lórúkọ jésù ẹ wọlẹ̀ lórúkọ jésù so shall be in Jesus name amen èyí tó jókòó sínú ilé tó lòun ò ní sanwó náà mo gbàdúrà fún olúwa ṣí nípò lórúkọ jésù gbogbo ẹni tó bá jókòó sórí nǹkan ní mi tó bá lòun ò ní sanwó ẹ̀ fún àbí tó ń sọ pé kí ló fẹ́ẹ́ ṣe kì nǹkan tó máa ṣe olúwa fi kú nípò olúwa fi kú yọwọ́ ẹ̀ láwo bẹ́ẹ̀ ni yóò rí in Jesus name amen thank you father. ẹni tó jókòó síbi kọ̀kọ̀ gá ògbó yóò máa gbé abẹ́ ìjìjẹ́ lẹ́dùnmọ́ èmi bọ́lá fọláṣadé o àti àwọn olólùfẹ́ mi ọ̀tọ́mọ́ àti gbé àti jókòó síbi kọ̀kọ̀ gọ́gọ́ ó sì máa gbé ní abẹ́ òjìji Elédùmarè a wí fún olúwa pé ìwọ ni ààbò àti olúwa wa nítòótọ́ a ó wí fún olúwa pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run wa ẹni tí a bá gbẹ́kẹ̀lé nítòótọ́ owó gbà wá nínú ìdẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti kò nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi iyẹ rẹ̀ bù wá abẹ́yẹ padà ní àti gbẹ́kẹ̀lé òtí ọ̀run lóṣù àṣà àti àpótá ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni wọ́n fi rí tẹ́sí máa fi wèrè àwọn èèyàn búburú nítorí ìwọ wa ní ṣe ààbò àti nítorí ìwọ Olúwa ní í ṣe ààbò mi àti àwa ti ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lu àwa búburú kan kì yóò ṣubú lu èmi Bọ́lá Fọláṣadé àti àwọn tí mo bí àwọn tí mo bí àti àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ni àrùn kan kì yóò sún ilé wa nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa láti wá mú ní ọ̀nà gbogbo wọn ó bu wa sókè ní ọwọ́ wọn káwa kó mọ̀ bá fi ẹsẹ̀ wa gún òkúta ó kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbẹ̀rún kìnìún àti ìjò ńlá ní ọ̀fẹ́ sí wa tó mọ́lẹ̀ nítorí tó fẹ́ fẹ́rẹ̀ sí wa nítorí tó fẹ́ fẹ́rẹ̀ sí wa nítorí náà yóò ṣe gbà wá òun sì máa gbé wa lékè nítorí tí a ti mọ orúkọ rẹ̀ ó kọ orúkọ Olúwa òun sì dá wa lóhùn ó sì pẹ̀lú wa lónìí kójọ á sì gbà wá wọ́n sì máa bu ọlá fún ẹ̀mí gígùn àti àlàáfíà àti owó àti ọlá ọlọ́run jọ ni kò fi tẹ́ wa lọ́rùn àwa sì máa fi ìgbàlá rẹ̀ hàn káàkiri àgbáyé àmín ọgọ́dún fún bàbá fún ọmọ fún ọlọ́run mímọ́ bó ti wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín iná olùwàdá ti tòkunbọ̀ abọ́dẹ rẹ̀ ẹ̀sìn ńlá ni kò fi sponsor wọn ó ìbànújẹ́ yín kó máa di dọ́bù kó má ṣe depart nínú ayé yín bẹ́ẹ̀ ni ohun tó ti pa yín láyọ̀ rí kó máa pa yín lẹ́kún ọ̀run kó sọ lé yín dahoro gbogbo ẹnikẹ́ni tó bá tún gbé ìkà planner every evil planner against me against my daughter against my well wishes gbogbo ilé yín ọ̀run kó tu dànù kó sọ lé yín dahoro ó yá kẹ́ máa kó kú káàkiri mc káyé yín mc kẹbẹ̀rẹ̀ sí fi ẹ̀yin nìkan kẹbẹ̀rẹ̀ sí rìn ìrìn àjò ayé yín láì léèyàn bẹ́ẹ̀ ni ẹbẹ̀rẹ̀ sí di ẹ wà nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni kẹ máa dá nìkan rìn kiri ẹ̀mí kéènì kó balẹ̀ ayé kí lè yín di ahoro kẹ má ní mọ́ so shall for the enemy in Jesus name good morning ẹ̀yin tí ẹ wà lábẹ́ platform mi new haters ẹ̀yin tí ẹ wá tẹ fẹ́ gbọ́ ohun tó ń wí ẹ̀yin tí ẹ wà lábẹ́ ohùn mi tí ẹ ń sọ back to sender mo dá a padà fún yín lórúkọ Jésù ẹni tó bá ti wá sábẹ́ chat mi tó o bá ti ṣe búburú sí mi ẹ tó bá ṣe back to sender tí mi ì dárúkọ ẹ ẹ hmm, you don't know anything but tó bá ti ṣe burúkú fún mi tó wá sọ́dọ̀ iṣẹ́ àtìmí ti pé àwọn máa dá padà fún mi mo gbàdúrà fún ẹ bó ṣe wá sọ́dọ̀ iṣẹ́ àtìmí yẹn àwọn ogun ọ̀run tó ń bá mi ṣiṣẹ́ àwọn ogun ọ̀run tó dayé àwọn ogun ọ̀run tó wà nípa ti ìṣòro tòní bẹ́ẹ̀ ni kàn gbé yín kàn gbé yín dè kàn fi omira dè yín kàn fi iṣan dè yín kàn fi ẹran dè yín ẹni tó bá ti wá sábẹ́ iṣẹ́ àtìmí tó jẹ́ pé àmì ló wá ṣe ìkà ló wá ṣe back to sender ló wá ṣe mo gbàdúrà fún gbogbo yín ègún náà tí mo ti rán jáde nípa ọ̀rọ̀ Ọlọ́run kó dọ́bùlù ayé yín kó dọ́bù sínú egungun yín kó dọ́bù sínú ẹran yín kó dọ́bù sí ohun yín kó dọ́bù sí àwọn yín kó dọ́bù sí àyà yín kó dọ́bù sórí yín láti orí yín dé ìkànnì ẹsẹ̀ yín kéègùn náà kó dọ́bù ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni ètò ẹ̀ back to sender yẹn kò ní back to sender bẹ́ẹ̀ bá ṣe ń lanu yín ohun yín máa rùn sí Ọlọ́run ohun yín di ìdọ̀tí ohun yín di maggot ohun yín di ẹ̀rẹ̀ tí ó jẹ́ pé Ọlọ́run kò fẹ́ rí ohun yín di ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe ń ṣe back to sender you get it double in Jesus name torí bíbélì ló sọ pé má ṣe gba ìkà láàyè láti wà láàyè torí pé ìkà nìyí bẹ́ẹ̀ ni mo ní ẹni tó bá purọ́ mọ́ mi gbogbo tí ẹ bá ní mo ṣe nì tó bá jẹ́ pé mo ṣe ṣùgbọ́n kí ègùn má jẹ́ tí ṣùgbọ́n tí mi ò bá ṣe mo ní kí ègùn kẹ́ ẹ ṣọ̀fọ̀ mọ́ káyé yín bàjẹ́ kórí yín burú kí ìjẹ̀lẹ̀ burúkú tàbí kó má ṣe sí yín kí ayé yín kó má rojú kọ́nà yín má ráyè mọ́ gbogbo tó ti dùn ayé yín mo ní kó bàjẹ́ mo ní gbogbo adùn yín kó dìkorò mo ní ọ̀sán yín kó wọ òkùnkùn mo ní pé kí ọ̀run já yín sí ìwòwò mo ní káṣọ yín ya bíi ti wèrè mo ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ laṣọ aṣínwín ya káṣọ yín ya dànù kọ́run yíyà yín níwèrè kọ́run sọ yín dasínwín kíbi bá yín kórí yín gbà bọ̀dẹ̀ kẹ́ ẹ kúkú ẹ̀sìn kẹ́ ẹ kúkú yà kọ́mọ yín kú mọ yín lójú bẹ́ẹ̀ ṣe wá wọ́pọ̀ mọ́ mi yẹn you want me dead ni mo ní kọ́mọ yín kú kẹ́ ṣòfò ọmọ that's all ló bá tán. Hmm. olúwo ṣé o fún tòní oore ọ̀fẹ́ ni mo rí gbà tí mo fi lè dìde lónìí láti gbàdúrà it's not by my power it's by your grace lord twelve after three yes twelve after three ẹ ṣé bàbá mi àti ọlọ́run mi. once again those who came under my shadow I say may God bless you àánú ni ẹ ò ranú gbà ọ̀nà yìí máa là àwa ti gbàdúrà àárí ìtọ́lọ́run ṣe àkókò tí mo wà yìí wọ́n fẹ́ kébi pa mí ọlọ́run ò gbà fún wọn wọ́n ti wò nígbà kan ìgbà tí mo fẹ́ kó nàìjíríà wọ́n wò pé visa mi ti jóná mo kúrò nàìjíríà <laughs> I remember mo forúkọ bo ẹnìkan láṣìírí ó ní àá ṣé visa yín yóò ti expire ni ìkan wà tó tẹ̀ kù díẹ̀ kó expire ó ní kí n jẹ́ kó expire so tó bá ti ṣe tán a máa lọ renew ẹ̀ mo ní ẹ̀ẹ́n á lọ renew ẹ̀ tó bá ti ó ní bẹ́ẹ̀ ni <laughs> mo ní òkè nígbà tó di lóru ọ̀gànjọ́ mo gọ́ tòótọ́ lọ́jọ́ yẹn lọ́wọ́ nígbà tó bá mi sọ because ó bá mi sọ̀rọ̀ bíi bíi pé ọmọ ọlọ́run ni bíi pé ó ní help mi pé à ẹ mọ̀ pé six months mo gbúdọ̀ lò tí má tẹ̀ lọ lo six months lamẹ́ríkà yẹn mi àtọ́mọ́ mi á tún padà wálé á tún ṣe màá tún lọ màá tún lọ lótú mi pé kí n jẹ́ kó expire kí n kúkú lè gba another two years lóru ògànjọ́ ọlọ́run ta mí jí ó ní gbogbo èrò ọkàn wọn ni pé tó bá ti lè expire báyìí then ọwọ́ tẹ ọ̀tá mi àwọn èèyàn wicked o ojú kọ̀ọ̀kan àwọn èèyàn mú ni ó yẹ kí n tún máa dúpẹ́ lọ́nà kan ṣùgbọ́n mo ń dúpẹ́ gan ni o ṣùgbọ́n mo tún ọlọ́run ní pé ṣáà máa gégùn fún wọn kí you know because ègún tí mo ń ké fún àwọn ọ̀tá yẹn it's not because of me alone because wọ́n ti plant wọn fún ọ̀tá fún ayé many people and àwọn èèyàn dẹ̀ máa ń sọ pé wọ́n ní ọ̀tá dára ní nínú ògo ọ̀tá tó bá ti pọ̀jù fún ayé ènìyàn wọ́n fẹ́ dá ẹ dúró ni tí o kó má bàa tètè débi ògo àbí kó má bàa débi ògo ní tí ọ̀tá máa ń ṣe nìyẹn wọ́n ní ìjọba ọ̀run di àfagbára wọ àwọn tó ní agbára ń gbà pẹ̀lú ipá ní tó ń fẹ́ ṣe fún ẹ ní pé wọ́n ń ba ìjà du ogun ire ayé ẹ so if you are not strong enough and if you don't have people like me only have God. Just imagine if I don't have if I don't know how to pray and God is not by my side, what we have, could have happened today? But I give God the glory because He's always with me. He trained me. Ó ti a eh, teach I mean he teach my hand uh, to be war to teach me to be warrior um, and um, my finger to fight you know it's good to be a warrior Mm, it's going to be a warrior. Then just imagine. So, and God said to me, I should just move, I should go. It's only when I get to the airport in America that will now for me, one for me six months. Where ah, you collected your visa, but one wá wo the passport mi gbà. Ah, you've been traveling, you have a lot of one respect àwọn passport àwọn pé mo ti travel dada and I have company in Dubai. Nobody ah, what now happen? Money, ní no pé i'm just busy wọ́n ṣe wá fún mi six months síbẹ̀ mọ́ visa mi visa mi i think yóò kú forty days àbí thirty something days tí wọ́n fi expire wọ́n ṣe wá fún mi ní six months níbẹ̀ yẹn wọ́n ti fún àwọn mi náà you know just imagine gbogbo nǹkan táwọn èèyàn sọ wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ báyìí wọ́n ní eh, God have a plan for you you have this and that people are just wicked mm. people are just mean and wicked ẹ̀yin tẹ́ wà lábẹ́ omi mo fẹ́ fún yín prayer point kan olúwa jọ̀ọ́ má jẹ́ kí n nífẹ̀ẹ́ ìkà ogun tó bá ń jà mí má jẹ́ n fẹ́ràn ogun tó jà mí mọ́ it's a very, very dangerous prayer because after this prayer point I just want to dash you the prayer ẹlòmíì ogun tó ń jà ló fẹ́ràn bẹ́ẹ̀ ni olúwa má jẹ́ nífẹ̀ẹ́ ogun tó jà mí mọ́ bẹ́ẹ̀ ẹlòmíì àwọn tó ń fogun jà òun ló máa lọ́ọ̀fù jù olúwa má jẹ́ nífẹ̀ẹ́ ogun tó jà mí mọ́ olúwa má jẹ́ nífẹ̀ẹ́ ogun tó jà mí mọ́ i'm telling you there's some people when they are doing something against me a lot of people that i love you know is like ìfẹ́ wọn nínú ayé mi it's been stabbed. wọ́n ti gun láyà you understand and when you when you stab love it will die love doesn't mean maybe ẹni tó ń fẹ́ tó fẹ́ bá ẹ sọ àbí ẹni tó fẹ́ bá you can love your child you can love your family but if those people dey stab you you know what happen the love will die so mo máa ń fún àwọn èèyàn ní long rope long rope it's not me no no but ọlọ́run ló kàn fún mi ní that spirit of long suffering mm, is also is a gift from God. Lord, I thank you for all the gifts you are giving unto me. You empower me, you store your power into my life. You chose me and you gave me a lot of gifts. Hallelujah be unto your name. Even when people believe they push me down, they want to see me on the floor, but you you you, you carry me already. Ọwọ́ rẹ ni wọ́n tì mí sí. Si wọ́n rò pé wọ́n tì mí ṣubú ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ni wọ́n tì mí sí wọn ò tì mí ṣubú dèdè wọn ọmọ ẹlòmíràn máa rò pé wọ́n ti tì ẹ́ ṣubú ọwọ́ ọlọ́run ni wọ́n tì mí sí wọ́n ní you fall down big time èmi kẹ̀ i'm i'm i'm on my feet torí pé ẹsẹ̀ mi ọlọ́run ọwọ́ ọlọ́run ló wà ó ní èmi yóò gbé ẹ sí abẹ́ ọwọ́ abẹ́ ẹ̀yẹ eh, èmi ó pàṣẹ fún àwọn gẹ́lì mi láti gbé ẹ sókè ní ọwọ́ wọn kí ìwọ kó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta ó ti pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nígbà tí àwọn sọ pé àwọn fẹ́ tì mí ṣubú àbí tí wọ́n tẹ̀ sọ pé àwọn a ti kúrò níbì kan a dẹ̀ ti gbin ègún àti àwọn nǹkan tó lè gún lẹ́sẹ̀ síbẹ̀ wọ́n ti gbé áńgẹ́lì ọlọ́run ti gbé ọwọ́ sí orí àwọn nǹkan tó ń tì sílẹ̀ yẹn kémi má bàa fẹsẹ̀ mi gé òkúta kí n ṣe tèmi nìkan àtọmọ àtàwọn olólùfẹ́ olólùfẹ́ mi ni so onítòótọ́ wọ́n fẹ́ kí n fi ẹsẹ̀ mi gbin tẹ́ ń ṣe òkúta òkúta tún kéré ìṣó abẹ́rẹ́ ìgò tán ti fọ́ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn ogun ọ̀run wọn ti tẹ ọwọ́ sórí àwọn kìnnì yẹn ó ní tí n bá tẹ ẹjọ́ àti àkéèké mọ́lẹ̀ papọ̀ ní kò ní pa mí lára nítorí pé mo ti wọ́n ti gbé ọwọ́ ẹ̀mí mímọ́ wọ́n ti fi sábẹ́ ẹsẹ̀ mi ní tí mo fi ń tẹ̀lẹ̀ kì í ṣe direct my feet is from God so ẹsẹ̀ mi ti gba àjẹsára ó ti gba agbára ẹ̀mí mímọ́ tí ó lè tẹ ẹjọ́ àti àkéèké mọ́lẹ̀ ọ̀tá ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀tá tó dàbí àkéèké àti ejò ṣé ẹ sì mọ̀ pé àwọn ọ̀tá tó dàbí àkéèké àti ejò yìí apani wọ́n máa ń pani àkéèké tó bá géèyàn jẹ a máa pani tẹ́jọ́ bá bu èèyàn ṣán tí wọ́n bá tètè yọrú ẹ̀ ní kíákíá ló máa ń bu èèyàn ṣán hmm. torí ẹ̀ a ti gbàdúrà ọ̀tá bí ejò rí àwọn they are very dangerous ọ̀tá bí ejò tó ń bá ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n máa ń yọ̀sẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ó kódà ò ní mọ̀ pé they are enemies bẹ́ẹ̀ni gbogbo ọ̀tá bí ejò. Mm mo fún yín ní prayer point yẹn mo ní ohun gbogbo tí ó yọ mí lẹ́nu tó jẹ́ ọ̀tá mi mo kọ̀ láti fẹ́ràn ohun tó ń yọ ayé mi lẹ́nu gbogbo ohun tó máa ń yọ ayé mi lẹ́nu mo kọ̀ láti fẹ́ràn rẹ̀ olúwa fi nǹkan fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi that is the prayer point you pray for yourself olúwa fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi olúwa gbogbo ohun tí mo gbé dání tó bá ń fún mi ní ìbànújẹ́ olúwa yọ ìkógbá ìkorò náà lọ́wọ́ mi kó fún mi ní ayọ̀ fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi mm. fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi olúwa fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi ohun tí ó máa pa mí lára tó ń bà mí nínú jẹ́ tó ń ba tó lè tó lè tó ń ṣe mí níbi má jẹ́ n fẹ́ràn rẹ̀ ẹlòmíì á fẹ́ràn sìgá tó ń mu ẹlòmíì á fẹ́ràn oúnjẹ kan tó ń jẹ tó dẹ̀ ń dà láàmú bóyá ẹ̀ tiẹ̀ ò gbé yẹn mọ́ á máa jẹ á máa jẹ á máa jẹ a máa fẹ́ràn ẹ̀ á lóun ò lè do without this thing so some people are like that ẹlòmíì kẹ̀dẹ̀ rèé a máa ní family òun kẹ̀ ah bóun ò lè do pẹ̀lú without family òun àwọn family yẹn kẹ̀dẹ̀ rèé ni wọ́n fẹ́ rẹ́yìn ẹ̀ bí kó kú that is the prayer olúwa fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi ohun tó ń pa mí lára má jẹ́ n fẹ́ràn rẹ̀ mọ́ allow me to release whatever that is haunting me every evil help me Lord to release it ẹni tó jókòó sí ẹni tó ń pòlùtì tó ń wò mí bíi pé kí n kú kó lè jogún nǹkan ní mi kó lè sọ pé ọlákọrí ti lọ tó sì ṣe ń kí mi ò tó ń ṣe bí pé ó mi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ olúwa jẹ́ kí wọ́n kéde ikú wọn jẹ́ kémi kí n jẹ àkàrà wọn kí n lè ṣe rest in peace sí orí picture wọn gbogbo ẹni tó ń wò mí bíi pé kí n kú pé ń retí ikú mi very bàbá jẹ́ kí n lè ṣe rest in peace kò sí nǹkan tó burú téèyàn tó bá ní kó o kú èmi ò níbọn mi ò sì ní ẹni tẹ́mi lè ràn jáde láti lọ máa kógun ti àwọn èèyàn ṣùgbọ́n mo ní ọlọ́run alààyè <laughs> thank you father orúkọ tèmi ò tí ì yí padà ó tó bọ́lá lórúkọ tèmi ṣùgbọ́n wọ́n ní wọn náà fẹ́ gbórúkọ náà ẹni tó lóun ò fẹ́ gbórúkọ mi ọlọ́run dí létí ẹni tó lóun ò fẹ́ rí mi láàyè ọlọ́run pa ẹ tó lóun ò fẹ́ rí mi kí n jẹun ọlọ́run febi pa ọlọ́run gbé tébù tó fi ń jẹun kúrò níwájú rẹ̀ abọ́ tó fi ń ṣe oúnjẹ olúwa jó kúrò wájú ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ àwọn oúnjẹ tó máa ń ṣe olúwa jó tán ibi tí oúnjẹ ti máa ń jáde wá bàbá jẹ́ kí bẹ́ẹ̀ dípa fún gbogbo ẹni tó lóun ò fẹ́ rí mi kí n jẹun <laughs> ẹ̀yin tèmi ẹ ṣé o tẹ́ wà lábẹ́ ṣáàtì lónìí God bless you God bless you. I cover myself blood Jesus with blood of Jesus ó yá ẹ lọ ṣe rere ẹni tí mo bá ṣe rere dáadáa fún tó ṣe búburú fún mi ojú kò kan ìyà kó jẹ hmm, ẹni tó fi ibi san orí fún mi àfibi ṣólóore ìyà ló máa ń jẹ sùn ó yá ìyà kó máa jẹ àwọn ẹ̀ lábẹ́. ẹnìkan ó ní ó sẹ̀mẹ́sí ó ní Only as that your courage and uh, eh, comments here. She may have overreach. Please forgive, okay? She may she mean well. I have accepted. her. Who are you? What are you saying? Who are you talking about that she mean well for me? Tade ni bá sọ̀rọ̀. Prince Olúwaṣe Olúwaṣeyẹ Adébáyọ̀ Oyèbánjọ. Who are you talking to? What who are you, who are you talking about? Are you talking to me? She's just mean aunt, and take for granted by many people. Our trust compromise. I am same person as her. Now I didn't give off about public opinion. I do my things. Is anybody talking about me that you are replying here? I don't understand what you're talking about. I think I thought maybe you're talking to me. Let me read the comments. Sister Bola. Please check your message on Facebook. What happened to it? First lady, Yèyé Ṣewà, Ìyá Ìyá Èwe. Àmì Jésù. Repent. Only the show is bored. You know people are turning Their data to watch you or most especially in Nigeria don't let it too long (maximum is twenty minutes, maybe not <laughs> every day, you respect some people, every day you repent sometime every day please you repeat every day sometime). You know what? Okay, Ayọ̀ Bas, eggless. You eggless. You are not a person. You are not wanted here. Did I send for you? Me, it's not my fault. Many people when they are doing things, I don't go there. Must you come? Enemy will not triumph over you. You are not enemy. You are not a good person. You are evil. I block you down. I, I didn't send for you now me wo chat me owo comment because I was praying I closed my eyes and now see this one see Prince uh, Oluwaseyi so we love you madam Otubola thank you sir receive the crown of glory in Jesus name thank you amen Lord of Jesus that one is just only <laughs> You are not my Holy Spirit. I listen to the Spirit of God. Only ní you repeat everything every day. Ó ní ká béèrè títí aago wa yóò fi kún àkúnwọ́ sílẹ̀ ni kò ní tí bá ti béèrè lẹ́ẹ̀kan kí n dákẹ́. Ó ní béèrè títí aago rẹ yóò kún fi kún àkúnwọ́ sílẹ̀ ní. That's it. So tó bá ti jú ẹ lára kó lọ ṣàtúnṣe kó ronúkúwàdà ni tó bá fẹ́ kí because I know the prayer ó máa ń jú ọ̀pọ̀lọpọ̀ lára ni and they, they will send they cannot hold it now they will send somebody tó bá ti jó ẹ lára go and repent from your iniquities ẹ̀ kó má bàa di ègún sórí ẹ̀ so if if I take long I think you should be what if I take long go you don't come next time mm. if you are complaining about data I want to tell you may God provide for you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 The name of the Lord is strong toward the righteous unto their say myself, daughter unto you, we are safe in Jesus' name. As mountains surrounded Jerusalem, O God Almighty, please surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now and forevermore. Amen. All these things, eh, àjẹsára Ọlọ́run. Ọmọ ní ẹ eh, eh, ó kàn sọ̀rọ̀ ni. Èmi gan gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń kà àyọjọ́ yìí It's working for me. It's working. Bó jẹ́ ìyẹn lásán ni mò ń kà every day. It's a, it's a prayer. It's like àjẹsára ni. Tẹ́nibọ̀dì bá kọ tó bá kà to crime àwọn memorize àwọn area kan in the bible then it's going to be ìwà kan máa sọ ni á dàbí ọ̀rọ̀ lásán lẹ́nu ẹ̀ but ó ń ṣiṣẹ́ tó ní agbára hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen amen gbé fún jésù have a lovely day àwọn èèyàn tó ń kàn kó sọ pé mo ti ń pẹ́jọ́ àbí kẹ́ ẹ má ṣe kan báyìí má ṣe kan báyìí let me listen to God Hmm. ni. Have a lovely day. Thank you. I love you guys. Still love me. Mm. Bye bye.